ó oh, ojú mi mo fẹ́ fi sí báwa kí ló tún tẹ lọ sẹ́yìn báyìí what what what what what kí ni mo tẹ kí ni mo tẹ ok. ó fẹ́ ìtọ́jú ńlá mo máa play orin láàárọ̀ yìí yes i want to go in the spirit ẹ tètè lọ mú sọ. So ẹni bá pé jésù jésù tó tún wá ṣe yépayépa ó lárùn ọpọlọ kí ló dún ó fẹ́ ìtọ́jú ńlá tẹ̀lé lélẹ̀ ó yẹ kí n lọ sórí youtube ni mo ti ń lọ ó fẹ́ ìtọ́jú ńlá ẹ tètè lọ mú sọ ẹni bá pé jésù jésù tó tún wá ṣe yépayépa ó lárùn ọpọlọ ìwọ tó sọ pé ó sì mọ jésù no peter

ò jẹ́ má wẹ̀yìn rárá ṣé ewu mẹ́lẹ̀ yìí o. ó fẹ́ ìtọ́jú ńlá ẹ tètè lọ mú sọ. So ṣé kí n sọ báyìí ni má jẹ́ n sọ tìyá níwẹ̀ ṣé kí n sọ báyìí ni. ó fẹ́ ìtọ́jú ńlá ẹ tètè lọ mú so ẹni bá fẹ́ jésù jésù tó tún wá ṣe yégbáyégbà ó lárùn ọpọlọ. <laughs> àwa la kéré jù lórí Facebook yìí ní ọ̀dọ̀ èèyàn ni o ó fẹ́ ìtọ́jú ńlá ẹ tètè lọ mú so tí bá ti tan kámẹ́rà mi báyìí àwọn ọ̀tá ló máa ń wá bíbà àwọn ọ̀tá ló máa kọ́kọ́ dé àwọn ló máa sọ fún wọn ó ti ń sọ̀rọ̀ wọ́n fẹ́ wọ́n tán fẹ́ gbọ́ tán máa lọ elaborate lọ́dọ̀ wọn àwọn kọ́pí ẹ̀mí kọ́pí kọ́pí no brain <laughs> no brain ah, I am coming mo fẹ́ dúró bíbá iná mo fẹ́ ṣe three sixty degree. <laughs> three sixty degree. a fẹ́ mo fẹ́ sọ̀rọ̀ o kì í ṣe prayer nìkan ni i'm going to do full full full shots. okay. And I'm going to give information. You know, I'm full of information. I'm going to give you good information. I'm going to give Canada also information. The plan that the enemy have for them. Okay? So Canada is my country. Africa, Tanukonu that be. Africa is my fatherland. Sọ̀rí àdé, bàbá sọ̀rí ló kọ́. Ọmọ state, bàbá state mi. Africa is my fatherland. Africa is my fatherland. Canada is my country, yo, baby. Canada is my country, yo. <laughs> Orí ìjókòó tí ó fi ọkàn balẹ̀ ni mo ti fẹ́ ṣe ṣáàtì tòní. Ṣé o ti yẹ yín bọ̀ mo múyan mú lọ bọ̀ mo múyan lọ múyan bọ̀ ó sì ṣe bẹ́ẹ̀. I can't stop laughing. I can't stop laughing. No filter. I can't stop. ṣé kí n tọ́dọ̀ mi by kò ní ìdí jẹ́ owó ọ̀nà. Thank you, Father. On this live chat, we have twenty-seven thousand thousand watching right now. On this live chat now, we have twenty-seven thousand. I mean twenty-nine thousand now watching okay twenty seven thousand mi ó ti di thirty four thousand washing how many people on the line thirty three thousand washing <laughs> I'm giving information. Africa is my fatherland. Nigeria is my motherland. Canada is my country. Oh, I'm building. I'm not destroying. <laughs> I'm not part of evil. So, I have rights on this land, okay? <laughs> You are welcome to this platform. Let's quickly pray. Okay? Let's quickly pray. I can't do anything without prayer. Sábà even irun nǹkan tá a bá I will pray first so that the <laughs> no vita <laughs> mo ní kí n má tiẹ̀ lo tí n bá ti lo vita bá máa torí pé wọ́n á tún ṣojú mi bákan bákan don't <laughs> máa ń purify ojú àwọn èèyàn tí n bá ti lo vita báyìí á dẹ̀ ṣe face mi bákan this is my face na my real face be this kò ní dáa fẹ́ni tó lo vita tí n bá lo vita láàárọ̀ kò ní dáa fáwọn tó bá lò láàárọ̀ yìí. Ah, you are welcome. Heavenly Father, eternal rock of faith, we worship you, Lord, because you are God. Nobody like you from east to west, not to south, that they be exalted, be glorified forever in Jesus' name. Thank you, Lord, because you have a purpose and plan concerning me and my children and all my well-wishers all over the world. Thank you, Lord, because you also have plan for our nation. Thank you, Father. We appreciate you, Lord. It doesn't care. We don't, we don't bother what people do against our life. We don't bother what people are planning. We don't bother what they say We don't bother about their crowd. We don't bother about their, <laughs> their unity. We don't bother about whatever plan they have for themselves. Because I know definitely you have a plan, purpose concerning me and my children and all my well-wishers all over the world. Thank you, Lord, because you said the footstep of the righteous order by you. That we say thank you this morning because not the footstep alone. My tongue, my my thoughts, my brain, everything concerning me shall going to be It's going to be directed by you today in the mighty name of Jesus. Oh Lord, touch my tongue. I want to speak in new English <laughs> this morning. Father Lord, let the English that be coming from my mouth today be sweeter than before in the mighty name of Jesus Christ. Father, take total control. Baptize me with new anointing uh, anointing that flow, that flames in the mighty name of Jesus Christ. Whatever I ban today shall be banned. Whatever I lose shall be lose. Yes, anybody that want me to be a loser shall lose forever in the mighty name of Jesus Christ. And I pray for Canada, What the plans of the enemy against this country because they want you backward. I speak as a child of God, you will never be backward because they, they actually working. They want some people to treat me back. They want people to draw me back so that the country, because that's the way they rate it. And I'm going to interpret it to you guys today. Yes, I pray that you shall never, you will never be at the back. You are the Lord Almighty have made you the head. You will never be the tail because even those places, even those people they read before you, they are, when people are troubled there, they left, they go from Nigeria to Canada. They, when they are coming to Canada, you know, they are happy. They are going to Canada. Even many lives that were supposed to have been destroyed in their country, you save them. For this is not not because the way I've been feeling or the way people have treated me. It's not your fault. But I speak because of the goodness that you have told you have shown to some people in this nation, you will never be at the back. You will be the end of the day. You will never borrow good things. In the mighty name of Jesus Christ, the Lord Almighty will establish you. He will give you more wisdom, knowledge, and understanding. East, west, north, and south of Canada, I speak peace and joy and elevation to you as from this moment in the name of Jesus Christ. <laughs> and I pray for accelerator. What you have been missing, yes. Yes, that's where they rate it. The Lord reveal everything to me. Mm. They rating it. They said, I mean, <laughs> um, they rate it. Europe, they give them higher mark. Yes. They give the neighboring country that is our twins brothers our sisters they give them also nest they now want to put Nigeria even they rate Nigeria better yes Nigeria I'm not wishing Nigeria bad but they are they want you to be at the bottom yes that is the plan they have for you I speak and I change it now and when you accelerate it when they anoint you to accelerate when they anoint you to meet the front when you arrive here I, Bola Folashade, will not be tortured. Yes, no evil shall be formed in this land. Because I pray and I wish this country good. And a lot of people will be angry because I do this. Any man or woman that get upset, that gets angry because I pray this prayer, Father Lord, judge them fight for me. You are the God of the truth. In the beginning there was word and God himself was the word. Yes, Lord, I want to speak your word. I want to stand on the truth, nothing but the truth. Yes, some people will tell you, you support it, you support it. Because, my God, you are never for one person. Yes, Lord, you are for everybody. But you chose, you love everybody, but you hate sin. If anybody repent from their sin, you say your word that you are faithful and forgive me and just to forgive them. I want you to forgive my nation. Yes, Canada is my nation. You will forgive whatever sin they are sin. Maybe they don't know. I pray, Lord, that you continue to bless this country. They have been a blessing to us in one way or the other. Ó ti ẹ̀jẹ̀ bọ́rọ̀. Bó jẹ́ Nàìjíríà mo wà wọn ò ní bọ́rọ̀ mi. Bẹ́ẹ̀ ni, bó jẹ́ Nàìjíríà ni mo wà wọ́n máa ti ní kó lọ pa mí dànù. Wọ́n protect mi, wọ́n guide mi. Bẹ́ẹ̀ you use them to bless me. Lord bless them in the mighty name of Jesus. I pray for Canada. All God their leader. The Lord will create the fears of God into your heart. You be useful, a good example. You will not be useful, bad example. You will never be at the bottom. The Lord will, will catapult you to the front. <laughs> in the mighty name of Jesus. Anybody want to ruin this country, the Lord will not agree for you. <laughs> the Lord will ruin you because we are here to build. We are not destroyers because you help a lot of country to save them as well. The Lord will remember that. Also, he will remember you and he will counterport you to the realm of greatness and you be the day as from today. Things that is not, <laughs> maybe you are trying to do something, they try to frustrate it, they are playing on your intelligence. Some people pretend to be friend but actually a enemy so that you can you can you, you can fail <laughs> I pray as from today the Lord will open your eyes you will see things for yourself you will not be at the bottom the Lord will bless you because I live in Canada I am not the day. I am the hair, not the day because I've spoken. The Lord have used my tongue to save many things, to save, I mean, to save a lot of problem. I mean, to solve a lot of problem and to save many people. For me living in Canada, for me living here, Ah, the Lord will bless you. The Lord will make you great. In stature, I'm great. <laughs> in the voice, I'm great. Even in the loud voice, there's nobody that have my voice. On this server space, if I use microphone, my phone, my voice is like a microphone. If I don't use microphone, my voice is still like a microphone. For that, I'm different. Yet the Lord has chosen me. The Lord has made me the head. For this, you be lead here not the day. Even if I'm no longer living in Quebec or oh, Canada, it is well with you. In Jesus' name. Èmi Bọ́lá mi dẹ̀ ní kú bí o ṣe yíye. And I open this platform in the name of the Father, the Son, the Holy Spirit. Any enemy that comes today, I pray Lord <laughs> whatever they have been doing to me father just do to them accordingly all the meeting of the enemy ikú kó pa wọ́n lágọọ ọ̀tá mi ikú kó máa pa wọ́n dànù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní padà ẹni bá gbógun tàwọn ọmọ mi <laughs> ẹ̀dá bẹ́ẹ̀ Anybody who ẹni bá fi kú lọ mi wọ́n ni kú kàn ẹni bá gbàdúrà fún tẹ́lẹ̀ tó bá dogun fún mi ọ̀run yóò bá ọjà níwájú àti lẹ́yìn lọ́tún àti lọ́sì bẹ́ẹ̀ lórí kò ní padà etí we wí lónìí ẹni bá ní kí n ríjà Canada ó ríjà Canada ọwọ́ tó rán àti ọ̀fà tẹ ẹran mo dá padà sórí yín in double four listing no weapon fashion against me and my children and my people, no weapon fashioned against us shall prosper. Any tongue that rises against us on the judgment the day shall be condemned. It is well with us. It is well with my land. In Jesus' name we pray. Amen. Nobody, all of you looking at me, <laughs> enemy of progress, you cannot say amen. Who are you that cannot say amen? And when you, you cannot say amen, what are you looking for? I want to give information we are starting. In the name of the Father, the Son, and the Holy Spirit. Yes, we are preaching. We start, Bonika Koko Tibere, no? Let me start with the Canada information, the one I have. Okay? We don't look at 27,000 ló wà níbí. Do you understand? 27,000. Mo dẹ̀ ń bọ̀ mo máa play music tí n bá ti sọ I want to give the information first. That's now 30,000 people watching. Can you see? <laughs> Wọ́n sọ fún Omo ẹ̀yìn ọmọ ẹ̀yìn kí lorúkọ ẹ̀? Elisha ó sọ fún ẹ̀rù bà á nígbà tó rí àwọn èrò tí àwọn kan kó sẹ́yìn àwọn òsínwìn apààyàn ọba wèrè kan torí wọn àwọn tó máa rán níṣẹ́ ẹ̀rù bà á ẹlẹ́jà sọ fún onímábẹ̀rù onítọ́lọ́run bá ṣe ẹ lójú wa rí àwọn tó wà lẹ́yìn wa wọ́n ju àwọn tó wà pẹ̀lú wọn lọ àwọn tó wà pẹ̀lú mi wọ́n ju àwọn tí ẹ lè fojú rí wọ́n dẹ̀ ju àwọn tó wà níbàyí lọ ó ti yé so ìyẹn bó ṣe jẹ́ So we cannot, we cannot be intimidated. We cannot be, we cannot afraid of their faces. Look at my face. We cannot be afraid of their faces because the Lord <laughs> is the God of the truth. And the righteous shall be bold like lion. Even they are bolder than lion. The real, the real, I mean, they are bolder than, I'm bolder than lion. I but let's go straight to the point. Um, The Lord showed me, you know, I said I have a dream about Wasiu Ayinde. It's not only him, but I want to pass this message to you. For you to know. This is what I believe. This is Holy Quran also. This is for Ishmael. This one is for Ishmael. This is for Ishmael. And this is for Isaac. Okay? This for Isaac. The legal wife of Abraham. That's the, the, the son of Sarah. This is what I believe. But the two of them, they are born of the same father. And you know what? Different mother. So there's no two difference, okay? So I have a dream, but this one I want to call Wasiu out because of um because it's not the only one. I'm going to talk about my the Canada also. I pray for Canada now. And I want to call us you out. So, not me, I'm not going to abuse him today. And I'm going to just tell him, but whatever was you have done to me, physically and spiritually, the Almighty pay him back. Koto jade jáde kolomba kọ́lọ́mbà mi sọ fún. Gbogbo ohun tí Wasiu ní tó ṣe fún mi tó affect ọmọ mi ní tó ṣe fún mi yẹn kọ́lọ̀ bá mi san fún àwọn ọmọ tiẹ̀ náà listen to me ohun tí Wàsíù ṣe fún mi kọ́lọ̀ ń san fún tọmọtọmọ ní tó ṣe fún mi tó affect mi bóyá positive or negative kọ́lọ́run jọ nínú ọlá ẹ̀ kó bá mi san fún Wàsíù àtòun àtọmọ ẹ̀ bó ṣe ṣe fún mi exactly kọ́lọ́run bá mi san fún but you know what mo sọ pé exactly bible said to us tó bá give one you are going to ní tó bá yọ sí mi ní ọ̀nà kan èwo jáde sí wọn ní ọ̀nà méje do you understand so ọ̀nà méje ni kọ́lọ́run bá mi fi sọ fún àti gbogbo ẹ̀yin ṣe bá wò mí náà whatever anybody you have done to me I pray to God to pay you back in seven four. whatever any man or woman have done to me that affected my children may Almighty pay you back in double four. Okay, but I want to remind you before I continue, you are not God. Okay, those of you killing, when you kill, you two are going to die one day. O lè ju sáyé yìí. Ṣé ti So jẹ́ kí yẹn kó máa ró lọ́pọlọ yìí, kó máa ró lórí Now, my surrounding, and I want to tell you today, enemy, can you please excuse me for some time? Okay? Troubler, can you please stay on your lane for some time? You can come back later. Now let's go. I have this, this is for the past, ó ti pẹ́ tí mo rí Wàsíù last nínú ìran mi. Ó ti pẹ́ gan but this one, ó clear bàjẹ́. They reveal it to me again. They reveal him to me again. A lot of trouble the one that is spiritually tó le jù of reasons Wasiu is one oppressed people who oppress me Wasiu is their coach Wasiu sharing in fact <laughs> tí wọ́n bá fẹ́ béèrè tí wọ́n bá if you want to do good to people ní bí wọ́n ṣe fi wọ̀n mí nínú ìran á béèrè lọ́wọ́ mi báwo ni nǹkan ṣe ṣe á máa béèrè nǹkan lọ́wọ́ meanwhile he has bad nature ó dẹ̀ sọ pé ó ní ìwọ ìwọ fẹ́ bà èmi jẹ́ àdàbí tí n bá bà Wàsíù Àyìndé jẹ́ tí n bá ti bà Wàsíù Àyìndé jẹ́ tí ò ṣèkà tí mo sọ pé ó ṣe ó ti yé bẹ́yẹn tí ò ṣe burúkú tí mo ló ṣe tí bá ti bàjẹ́ gbogbo ọ̀rọ̀ tí bá sọ lónìí tó bá jẹ́ bí èpè kó má mọ̀ mí ní ṣépè fún ọ torí òtítọ́ ọ̀rọ̀ níbi tá a bá dé nígbà mìíràn a máa ṣe kí ni a máa hàn tí àwọn èèyàn òtítọ́ ọ̀rọ̀ yẹn ń kọ́ á dẹ̀ dàbí èpè lórí àwọn ènìyàn tó bá ń ṣe búburú i'm coming to preach one by one nítorí ẹ̀mí ní pẹ́ lórí oníkálukú torí mo máa yẹ àwọn ibì kan díẹ̀díẹ̀díẹ̀ mo lè ló máa pẹ́ fún lórí platform yìí kó lè lọ yá kó lè spirit sọ pé kí n dúró níbi tí n bá dé ó ti yé bẹ́yẹn now mo rí pé ó pín gbogbo nǹkan fáwọn èèyàn kódà òun fáwọn èèyàn mọ́tò just for me wọ́n máa fi wọ̀n mí ó ṣe oríṣiríṣi for me to let me know kó máa jẹ́ kí n rí mo wá rí pé ó wá mi ìfẹ́ sọ gbogbo ẹ̀ mo rí pé nǹkan tó kàn fẹ́ fún mi ni pé kí nǹkan jẹun oúnjẹ yẹn kó kó oúnjẹ yẹn náà kó kéré kó má jẹ nǹkan tí mo fẹ́ do you understand kó oúnjẹ yẹn kó má jẹun tí mo fẹ́ kí n jẹun kí n má láṣọ lára kí n má bẹ̀gbẹ́ pé that's the thought he has for me and he wants my daughter to be isolated even me, to be left alone with my child. That's the plan you have for me, Wasiu. Bọ́lá mi ṣe bí ẹ̀mí mímọ́ inú mi ṣe fi wọ̀n mí nìyẹn o. Ìran mi, àjàjà bí mo ṣe wọ, bí mo ṣe praise Ọlọ́run lánàá. You don't know anything. Èmi ń wàásù, mo máa wàásù lórí ẹ̀sìn. I was in the spirit worshiping my God and I shed tears. Do you think I'm hungry? Do you think mi ìraṣọ wọ̀? Bó ti ẹ̀ jẹ́ pé mo ti wọ̀ wọ́n rí do you think mi ò tí mi bá tẹ̀ tí sanwó lé wọn ò lè mú mi lọ sẹ́wọ̀n tó torí ẹ̀ do you think I care I worship uh, people who wage war against me do you think if people don't hate me I mean if they don't see something in me I've not affected evil do you think they will deal with me the way they do do you think I cause problem in the system so when they call they when many people I mean protecting those who cause problem in the system who killing and then they wage war against me a woman even a man Some of them, majority of them, they are men. They wage war against me as if I'm their mates. Those who do, who normally go to war, who order things, and they face me, you think it's ordinary. It's not ordinary because they are not seeing me. They see my heavenly Father, and they are being threatened about what? About God, what God has done through this little baby. I'm just a little baby in the hands of my God. Okay? But you know what? The way you share it, K, dog. K dog, the way you share it. The Almighty God here, I should tell you. Shoti oh. Yeben. He said, the Almighty God here, I, should, give you this message. I'm telling you now that the thought you have for me is of evil. But the thought of God concerning me is of good, concerning me and my children, It's of good, not of evil. You can share the way you want. But God has a better life for me because we pay you accordingly. Okay? So you can share it because, do you know why? Because you are being, you are paying. It's not your fault. You are paying that a woman that what you expect. What you yé Maybe all of you, pàápàá tẹ́jọ wà You are paying. Lẹ́sẹ̀ lẹ́yìn, bẹ́ẹ̀ ni. Ẹ lè ti palára lórí ọ̀rọ̀ tá kẹ́ ẹ pàjẹ́ lórí gbogbo ẹ̀ but kí wọ́n máa wò pé lórí eléyìí torí pé lórí òtítọ́ la dúró lé lórí apáta ìgbàgbọ́ la fẹ̀yìn tì bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ la jẹ́ ọ̀rọ̀ lọ́tà fídáyé àti ọ̀run la gbélé ṣó ti yẹ yín mẹ́yẹn ọlọ́run la gbójúlé la gbẹ́kẹ̀lé ẹni tí wọ́n sì gbẹ́kẹ̀lé olúwa yóò dàbí òkè sí òdìta kò lè ṣí ní ìdí ti ṣí ni mi ò ṣeé ṣì mi ṣe pa wojú mi lẹ́ẹ̀kan sí tó bá wà bí mo mọ̀ pé wà ń bí o ò lè rí aburú kankan ṣe fún mi àdàbí tó bá jẹ́ irọ́ ni mo pa àdàbí tí ìmàṣọrí ò ti sọ ni mo dúró lé lórí àdàbí tó o bá ṣe kà fún mi torí ìwọ lo lórí ogun náà ìwọ lo hand over sí ogun àwọn ìjọba nàìjíríà from ogun ìjọba nàìjíríà ó di ogun àgbáyé ibi tí èmi fúnra mi ò dé ẹgbẹ́ ọ̀rọ̀ mi dédé bọ̀ ṣé kí n sọ fún yín àwọn ọ̀tá Joseph ro búburú sí Joseph búburú ni wọ́n rò sí tòótọ́ ó padà wá ṣe kí ni ó di rere fún gbogbo ibi tẹ́ ẹ ṣe fún mi ó máa di rere fèmí ẹ pín bó bá ṣe wù yín ṣó ti yé yín ọlọ́run ò sínú crowd ṣó ti yé yín òun ló dá crowd ó ti yé yín ọlọ́run wọn ò dẹ̀ fojú ọlọ́run gógó wọn ò fi sí nóòtì kankan all over the world aborójú ọlọ́run nínú nóòtì kankan so ọlọ́run máa ń pín ètò fún èèyàn tó bá dára so lónìí i don't move by what you do and the way you are sharing it because you are not God all right so but wọ́n ṣe bó ṣe pín nìyẹn and nísìn mo wá tún fẹ́ mo fẹ́ lọ sínú ẹ̀yìn tẹ́ ẹ pín even some country they believe that some country are bigger than some country it's not by what you it's not by what you say it's by what you carry it's by your activities what you do to people what are you doing kò it's not by your largeness it's not by your crowd you are so many you are numerous it's not by that it's by what you do to people how do you treat people how do you affect your citizen tó bá kàn yín mi ní dárúkọ èèyàn ṣe mọ̀ pé mo sọ lánàá mo ń bọ̀ o how do you a lot of people they left their country they will come to Canada I don't want to say they go to other country but I'm talking about Canada it concerns me that's what I'm living I live in Canada I have a residence of Canada all right and I'm not a criminal and I'm not a threat to anybody's life. I can expose people who expose who, who are threats to people's life. Okay? So I want to speak about my this country. They are good people. If you are not used some some of them, or you are not fumble and wumble and destroy some life, or you want to practice what is bad in the system, when people cry, When they left their country, they came coming to Canada. Getting to Canada, they protect a lot of them. They protect a lot of them. Even when their country, what can their country cannot do to them for them, they are doing it. It may not be enough. But kudos to them. And they cannot be backward. We are here. You're giving 20 or 30. You now believe that the person that you are giving 30 is back. No, that's where the authority is. There's not much people also locate. Kò sí èèyàn púpọ̀ olóríire òpò láyé olórí burúkú ló pọ̀ jantirẹrẹ. The places to find a lot of crowd, a lot of people. Èrò ni kì Are you getting me? Come ló our kó Ero mẹ́rò. Èrò wúlò. Èèyàn ló kọ́lọ́run ṣe èmi àtàwọn ọmọ mi léèyàn tí ó bá gbógun tiẹ̀ tó bá dúró sórí ọ̀rọ̀ ọlọ́run tó dúró títí ọjọ́ tí ò yí padà ṣe mọ nǹkan testimony tí mo fẹ́ give people will be saying that ó lù sí kan they stole my money I promoted them a lot of things happen they stole my money o àwọn ló jẹ̀bi o and they claim to be a victim they want to now turn a complainer to accuse What do you expect? Do you think it's normal? They are not okay. People who play victim when they are wrong, you know, they are not okay. They have mental problem. Spiritually also something is wrong with them. Because God never allowed them to realize the evil they're doing to people. All right, Out of this, the young kid the father of my baby. They sue me to court the father of my name ilé bàbá mi wọ́n náà gbà á wọ́n kò ń lo agbára wọ́n tún tell you once again you are not God if you God put you in so wo ibi tó lagbara jù laye, ipò agbára ni the most dangerous seat ibi tó le jù ní ayé tó burú jù òun náà nípò agbára ẹjọ́ tí bá ti sọ̀rọ̀ bú ẹ lónìí tí bá ti sọ̀rọ̀ tó bá ta bá ẹ okay call out call people out to abuse me terribly agbanule kò ń ṣòun mi ò sunkún lánàá mi lébi pa mí o mo ń bọ́ wa máa preach lórí ẹ̀ lónìí o ò la fẹ́ sọ sí o ṣó ti eyín mi èmi ò pa mí tẹ́bi bá pa mí màá gbàwẹ̀ ẹni bá dẹ̀ nìkan febi pa mí ebi á pa ẹ́ tìrantìran wà lóúnjẹ ebi á ìmà pa ẹ́ torí ńgbà tó bá bẹ̀rẹ̀ sí í ṣàìsàn tó bá lóúnjẹ tó wà ní ẹ̀dẹ́ ìwọ̀ fún ẹ dẹ́nu ó ebi máa pa ẹ́ tó bá wà ní dùbúlẹ̀ àìsàn tó ní gbogbo nǹkan tó dẹ̀ sọ pé gbogbo ẹ̀ di èèwọ̀ fún ẹ ebi máa pa ẹ́ so tó bá ní kébi pa mi ebi á pa we are not crying again because of food we are not crying again because of àti ẹ̀sìn sọ̀wọ́ anybody ni mo kàn sọ listen and listen good if they use you against me I pray for Canada the Lord if you are living in Canada the Lord will single-handedly single, single you out the Lord will single you out for the punishment kò ní kan left kò ní kan right wá jẹ ìyà ẹ tẹ́rúnlé àgbàdọ̀lẹ̀ ò ń gbọ́ so bó ṣe pín kò ń ṣe bọ́lọ̀ ń ṣe pín nìyẹn ẹ̀yin tẹ́ máa ń pín nǹkan tẹ́ bá ti pín pín kú pín kò ń ṣe bọ́lọ̀ ń ṣe ń pín nìyẹn torí bẹ́ẹ̀ nígbà míì tẹ́ bá pín pín wèrè tẹ́lómìn ti gbàgbàkúgbà tó ti gba nǹkan tó rò pé owó ni àbọ́lá ni á dàbí má jèlé láyé ẹ̀ ẹgbẹ́ àbẹ́ dáhùn If you collect anything, you know I pray for Canada. But if you are living in Canada, tó bá be weapon tó ní kó fashion against mi àbí your mi. Oh, ní prosper. Let me pé the Lord will slay you, will destroy, will ruin you. Àṣírí ọ̀tá mi kò ní The Lord will tú yín jàtijàti. You never see anything. I'm um, kidding. tó máa lọ nísìnyí náà K1. Mo máa post nǹkan kan. Ṣó but one few one. mi kì í ṣe léè ni mo rí but mo níkan lọ́wọ́ for long time mo ní àwọn oríṣiríṣi àwọn lára àwọn threatening tí o máa ń hide táwọn ọmọ ẹ máa ń hide táwọn wèrè tó àwọn fraudsters àtàwọn kókébìjà àtàwọn killers tí ẹjọjọ wà tó máa ní fans nìyẹn àwọn fèèyàn ṣètùtù ritualist àjálẹ́kọ̀ àjálẹ́kọ̀ nation you understand me máa post ẹ̀ mi ni gbàgbé ó ti yẹ yín mi ní gbàgbé. are you getting me àwọn èyí tẹ wọn ń play game náà tẹ máa rè pé a máa play game gan lẹ́gbẹ̀ẹ́ tó yẹ pé nobody will love will like her again let me tell you you cannot play on God's intelligence you cannot play on God's brain you cannot change the mind of God towards me you cannot change the mind of God towards my daughter Is a lie àmọ́ wá fẹ́ sọ fún ìwọ tó bá ro kúrò mi ìwọ tó sọ pé ò kí n jẹ́ ìyá àwọn ọmọ mi ọlọ́run máa jẹ́ kó miss berry sùn nínú ayé àwọn ọmọ ẹ̀ tó bá ì tí ì bímọ ọlọ́run á jẹ́ káyé ẹ ṣòfò ní ibi tó bá wà ìwọ tó bá wò mí tó sọ pé o fẹ́ káyé mi ṣòfò láyé àwọn ọmọ mi ayé ẹ máa ṣòfò tó bá ì tí ì bímọ ayé á ṣòfò nínú ilé nínú ayé ayé á ṣòfò láyé àwọn ọmọ ẹ tó bá ti bímọ tó bá jóbìnrin ní àbọ́kùnrin tó bá jóbìnrin ayé aṣọ bá ti tó dẹ̀ lọ́kọ ayé aṣòfò nílé ọkọ tó wà tó bá jọkùnrin ayé aṣòfò nínú ayé ìyàwó tó wà ìwọ tó bá ro kúrò mi àbí tó bá fẹ́ káyè mi ṣòfò láyé àwọn ọmọ mi bó ṣe fẹ́ kórí fún mi ló máa rí fún ẹ in double four. torí ètò tọ́lọ́run ní fún mi nìkan ni mo máa gbójúlé mo ní mi ìgbà èèyàn sáyé mi mi ò disrespect anybody because inú jìnnà ju ọ̀run lọ a lot of people tó máa trust wọ́n á rán wọn sínú ayé wọ́n máa yí ayé wọ́n máa yí àwọn èèyàn ríboríbo wọ́n ti yí mi ríboríbo tó mo dẹ̀ ti gba èèyàn gbọ́ tó ti pẹ́ ṣùgbọ́n nísìnyí mo máa ń kọrin pé wá o ọmọ ìgbàlà wálé o torí pé bíbélì sọ fún mi pé ègbé ni fún ẹni náà tó gbẹ́kẹ̀lé ènìyàn tó gbàgbé olúwa ọlọ́run rẹ̀ I can love people I can speak for people but I can never trust them but do you know what? a lot of people also said, used to say, she's not stable. Do you see this weather stable? Anybody stable with one person that never listened to A and B is being paid. Adágún odò dẹ̀ ni wọ́n máa ń pè Any stable stable lórí when you are with somebody because Ọlọ́run ò kí gbogbo àṣírí wọ̀nyàn nígbà mìíràn. Gbogbo àṣírí yẹn tóró ní àṣẹ mi wà pẹ̀lú àwọn ènìyàn mímọ́ it can show you things tí ẹlòmíì bá rò pé keep a secret fún ẹ are you getting me it can show you things that people believe that they are keeping like a secret to you that you will not know it show it to the àwọn àwọn èèyàn rẹ̀ o gbọ́ but tí wọ́n bá ṣe pé Auto Bola yẹn kò ní stable báyìí you see I'm always on the truth and I speak kò ń ṣe if I support anybody it's not because the person is righteous. Get it to your squad. God is not for one person. God is for everybody. Anybody clicking to one story, even when that person is wrong, he click to it, is not of God. If you are, if you are for God, then you will do as, I mean, the attitude, don't you suffer? fún wa, has to be attitude of God, has to be your attitude as well. Okay? I'm not for one person. All right? I'm for good people. All right? If I'm married, I will be for one man. If I'm married, I will be for one man. But to do the will of God and to do the work of God and to help humanity, I'm not for one person and I can never click to one's to one area. Okay? Torí ẹ̀ ń gbà mí tí bá wà ní Canada sí àwọn èèyàn máa fi wò pé wọ́n wà ní holiday normally because i love to travel it's not because eh, even go to bá jẹ́ pé mo tiẹ̀ táwọn èèyàn tí mi bá ní gbogbo nǹkan mi ń sìn tó mi passport mi mo lè decide láti máa travel kí n máa i want to travel i want to travel at times i may just want to drive people this way and then i move this way i may want to drive people back and i move forward because bíbélì gan ni ká gbọ́n bí ejò ká sì níwà tútù bí àdàbà so if you are saying somebody is not wọn ò sanwó fún mi Nobody paid me and I'm not asking them to pay because I'm not taking bribe. Wọ́n ní wá join ọlọ́pàá ní yí ẹ̀yẹn lọ́hùn. Nígbà tí bàbá Àmọ́dù ṣe dù tó wá láti Kogi torí màmá mi wá láti láti Yàmóyè. Wọ́n ní join ọlọ́pàá mo ní mi ò join ọlọ́pàá pé wọ́n máa ń gba bribe. Mo ní wọ́n tún máa ń ṣe aṣẹ́wó àwọn obìnrin wọn. Mo ní I can't do it. I reject it. I don't like bribe. If you give me money, I will still talk some people dey say because ẹ eh, wọ́n wá patronize ẹ wọ́n gbowó lọ́wọ́ ẹ wọ́n máa ní ẹni tó bá ti dalẹ̀ àbí ẹni tí ò bá mọ̀re kò kí ń gòkè ìwọ lọ́lọ́run ni ìwọ ló lòkè ni ìwọ ló kan staircase fún ìwọ staircase àwọn èèyàn ń gùn láyé ìwọ ló kan ni ìwọ ló fi mí sínú ìyá mi ni ìwọ ló dá mi ni ìwọ ló lómìnira àti ẹ̀jẹ̀ mi ni ìwọ kọ́ ló dá ayé àti ọ̀run náà torí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá ti ń pèrè ẹ̀ ní ọlọ́run àbí tó fẹ́ máa ṣe bí ọlọ́run tó fẹ́ máa di ẹnìkan lọ́wọ́ tó rè pòun lágbára ó máa ń parẹ́ ni Farao ó parẹ́ sínú òkú pa Hẹ́rọ́dù òun náà ọba mi ìdí ń jẹ́ olùbolẹ̀ lẹ́sẹ̀sẹ̀ ìdí ń jẹ́ Nebukadnasari ó dẹranko ìyẹn mi pé ó doníyẹ̀yẹ̀ ó dalábùkù áàbò là ń sọ lónìí ó fẹ́ jẹ́ síbẹ̀ ló ń bèrè orí èèyàn ẹlẹ́sìn ni gbogbo wọn ẹ̀yàwó ẹ̀yẹn tó pọ́nlé tọrọ gbogbo orí èèyàn orí èèyàn ṣe bọ́n ló máa ń lẹ́jẹ̀ èèyàn ló máa ń jẹrẹ èèyàn ọlọ́run ló wá jẹ́ kí ajá kọ́mọ ajá ló lá ẹ̀jẹ̀ ajá jẹ́ síbẹ̀ ilé wó padà gbogbo àwọn tó gbogbo tó ń ṣe gbogbo burúkú yẹn their head is not good and who laugh last laugh best so gbọ́ again kò ń ṣe bó bá ṣe pin ni wọ́n ṣe ń pin o bó bá ṣe pin kọ́ lọ́lọ́run ṣe ń pin o èyí tó kéré jù ni wọ́n pín fún Joseph the largest came back to him. èyí tó kéré jù àti ikú ni wọ́n pín fún Ẹ́sítérì he became a commander in chief kò dúró mi kékeré àwọn ibi tí àṣẹ ọ̀rọ̀ òkín wọ̀ tí àwọn obìnrin ọkùnrin kò kí wọ̀ bẹ̀ ó wọ̀ nítorí pé ó ti gbàdúrà ṣáájú ọjọ́ ibi ó dẹ̀ fi ọ̀nà nígbà tí o bá ti wà níbì kan tó bá rí èèyàn mọ́ those of you who don't want to see me even when I look at you I want to see you you don't want to see me Then God replace you. God do what? He replace you. It's not even by your power. It's not even by your doing. You yourself, you don't like it. But God shakes you away because he want to replace you. God want to do what? He want to replace you because he's the one that never die. Tó bá gbọ́ bàbá tí ó lè Gbogbo ọjọ́ mo ti speak fún bàbá mo mi pé wọ́n assassinated. Forí wọ́n pa ní àwọn tó pa wọ́n dẹ̀ wọ́n mọ̀ra wọn náà ṣé wọn mọ̀ ní gbogbo èèyàn ló mọ̀ ṣùgbọ́n ṣé ọmọ nǹkan ìgbà tó wà láyé gan kò ní agbára kò fún ọmọ mi ìgbà tó jẹ lówó àwọn èèyàn fẹ́ replay because ó lè ní majority àwọn tó ń wò mí náà ó lè wà ń bẹ́ẹ̀ they want to they want you to work and get the money ẹni tó bá ṣiṣẹ́ wọn fẹ́ lé sẹ́yìn tí wò bá gbọ́n tán bá ti ń play gbogbo hanky panky game yẹn pẹ̀lú ẹ̀ then tó wọ́n lọ àlà accept tán lọ fi jókà lé tán lọ fi jókà lé They will rob you. But you know what? Kò ń ṣe ẹjọ́ náà torí pé kò sí ìbẹ̀rù Ọlọ́run nínú yín. Ìbẹ̀rù Ọlọ́run ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. When you have the fear of God, all these things will be opened. God, it's not me that open it to myself. It's the spirit of God, the fear of God in me that open it to me, that actually reveal it to me. So ẹni tí a bá fi wọ́n tí ò ní ìbẹ̀rù Ọlọ́run kò lè mọ̀. So lọ bèrè fún ìbẹ̀rù Ọlọ́run tó bá wà lábẹ́ omi. Ask, you know the meaning? Ask God to create his fear. You can see I prayed for people, for my leaders, all the country I love, all over the world. I pray for fear of God in their heart. Because when the country, when the leader, when anybody, your husband have the fear of God, your children have the fear of God, then the, the, when they have the fear of God, they will have wisdom. Kò ṣe ọpọlọ tí wọ́n máa ń sọ pé wọ́n lọ ń fi oògùn ìsọyè, tí wọ́n máa sín gbẹ́rẹ́ méje, àbí tí wọ́n máa fomi ìgbín ṣe, ìyẹn máa expire. But when God is in you, tí ọ̀nà bá dàrú, táwọn èèyàn máa pọ̀fọ̀ nígbà míì tó bá jẹ́ àwọn tó wà ní ayé wàá béèrè ọlọ́run ọlọ́run tó dá ọ̀nà tó dá ayé àti ọ̀nà dẹ̀ sí ọ̀nà do you get me ṣó gbọ́ àbò dáhùn kò ń ṣe bẹ́ẹ̀ ṣe ń pin lọ́lọ́run ṣe ń pin ẹ̀yin duplicate tó bá ti fẹ́ lo èdè mi tó jẹ́ pé anointing ni lówù ẹ̀ very good anointing very good, very good aromance bẹ́ẹ̀ ni mi ì fi ṣakọ o ẹni tí wọ́n gbógun tì ẹni tí wọ́n fẹ́ kí àjẹ tọ́lọ́run fìyà jẹ ẹni tí wọ́n gbógun tì tọ́lọ́run ń jà fún ẹni tí wọ́n ní kó tì sí gbó ọlọ́run ti sọ́nà ẹni tí wọ́n sọ wípé wọn ò fẹ́ rí tọ́lọ́run ní òní mo fẹ́ ẹni tí wọ́n gbógun tì tán fẹ́ kó gbẹ tọ́lọ́run tí máa sọ fọ́lọ́run I want to slim down o mi ìdẹ̀ fẹ́ sick the moment bá sọ báyìí ọlọ́run lè jẹ́ kí ọ̀tá mi kó sick a ní mo design ẹni kó lè yàtọ̀ ó ní i'm big mo kàn fẹ́ sọ fáwọn èèyàn ni pé bigness is not a disease God is big if God is not big he will not be able to hold this world and I will shower you whatever you need even go go Dagba, wàá máa ṣe bí ọmọdé I will know everything about you egungun àti gbogbo ẹ̀ látàbí tọmọ kékeré do you get me now let's go to the so all of you to bá gbowó lórí ọ̀rọ̀ mi àbí tó bá sọ pé kò ṣe mí níbi <laughs> ẹ ó rí mo máa ń rẹ́rìn at times when i'm laughing i may actually be angry but i'm not angry my mind is just free and at times when something is funny it's not funny i look at it and i smile bọ́lá òun ṣe máa wò gan òun náà tó máa rẹ́rìn lé ó ní mo wò mo gbójú mo wò mo rẹ́rìn mo tún wò do you understand and when i'm praising the lord <laughs> I'm a máa ka bíbélì when i'm praising the lord when i'm crying a lot of you are crying we are laughing I'm <laughs> máa rí tó máa i'm praising the lord. I'm not telling you, please, I've not paid my rent. They brought 200 and something. And they gave me lights and electricity that is high. And this and that. Did I say that to you? Dọ́là dìde, téèyàn máa dẹ́rù me. Oh, my máa rógun tó máa dẹ́rù bà, I'm not afraid of whatever you brought my way. Because it belongs to God. I commit my way into the hands of God. And he will perfect everything that concerning me. Tó bá break at me, wà á rí pé àti ẹ máa já gàràràràrà ara máa sán nílé ẹ tó o bá pa mí lẹ́rìn wà á rí pé o máa yọ̀ tó drag tó ló lágbára wà á rí pé rogun tó jù ẹ lọ. so k1 and now now let's jẹ́ my n rántí o. you. máa my kí n rántí o kíní yìí o tí mo fẹ́ ṣe ń sìn jẹ́ kọ́kọ́ play kí kọ́kọ́ ka bible ṣé bible ni ká kà láti hold on first. ẹ tí ì bù mí ẹni tó bá ti fẹ́ bú mi tí ò bá ti dárúkọ mi ọmọ àlè ni tí bá ti fẹ́ búyàn máa bú ẹ i'm not looking for anybody's way tí bá fẹ́ búyàn tí bá fẹ́ sọ̀rọ̀ yàn i will talk about you mi ni mi ni rude but i will still deliver the message but tó bá ti jẹ́ pé kí n rude náà màá rude sí ẹnìbọ̀ tó bá ti yóò ti yé bẹ́ẹ̀ yẹn irú olórí pàràkàtà kan àwọn ọkọ̀ tó máa wọṣọ funfun sísàlẹ̀ tó máa gbé bàǹtẹ́ sí i àwọn lakọrin fún sìn ah jẹ nǹkan ṣé ta ló kọrin yẹn náà ọmọ Ondo state náà ní bísí aláwòye àbí Èkìtì ni àbí Jẹ̀ṣà dẹni ó dà pé Jẹ̀ṣà ni woman yẹn Jẹ̀ṣà ń bọ̀ a máa read Bible sí i. we are reading the bible we are going to read bible ó fẹ́ ìtọ́jú ńlá ẹ tètè lọ mú so ẹni bá pe jésù jésù tó tún wá ṣe yépayépa ó lárùn ọpọlọ ìwọ tó sọ pé ó ti mọ jésù o kò jẹ́ máa wọ ẹ̀yìn rárá ṣe ewu ń bẹ o. jẹ́ mélòó ló wà nbínú mo dẹ̀ ni mo fẹ́ play voice note kéwọ̀n kò tí ì yá ọjọ́ kan máa tún play voice note kéwọ̀n. man ní ẹni tó bá ṣeré fún yàn ìwọ ló dá mi sáyé ìyàbọ̀ oúnjẹ ni àwọn wèrè kan wọ́n ṣe kàkàkiri orí mídíà wọ́n sùn ẹ̀sìn kan ní wọ́n á gbé e, wọn ti pé kí wọ́n máa speak fún àwọn olè i'm not speaking for olè kankan ẹni tó bá ti ṣe kiri kankan ń ga ìwọ tó bá ní kí n má ga ọlọ́run á gé e kúrú ni. ibo la wà yóò nù. yẹn fi síbí náà máa fi sórí màá jẹ́ ń lọ sórí Auto Bola orí Auto Bola mo fẹ́ fi sí lára kì í ṣe léyìí kọ́ ni mo rí mo kàn ń sọ lára mo fẹ́ post àwọn lára àwọn kan tí threatening tí kéwọ́n ni máa ń threatening wọn àtàwọn people ẹ̀ threatening is against the law so kẹfà sọ pé wọn láìkẹ́ ni gbogbo nǹkan tẹ̀mí bá ṣẹlẹ̀ yín máa fẹ́ ṣe é máa ní kán máa ṣe é ẹ̀ lè pògómi dání ẹni bá lòun fẹ́ lògómi ó máa ṣẹ̀sìn kù ni ẹni bá tiẹ̀ lẹ́yìn náà máa ṣẹ̀sìn kú kò sígbò tó lè wà. Hmm. I want to post it here mo ti post ẹ̀ sórí àkáǹtì kan tí máa ń lò. Mm-hmm. mi ì ní fóònù yìí máa ń jẹ́ kójú mi dàbí pé bíbá yìí dark kò gbọ́dọ̀ kí ló fẹ́ dark ń mi ì pupa mi ìdẹ̀ dúdú kò dúdú kò rẹ̀rẹ̀. Hmm. I want to post this. ṣé kéwọ̀nù já ṣó gba ilẹ̀ mi láti ọjọ́ ṣó ti gba ilẹ̀ mi àbí kò gbà ṣójà mi lóyún àbí kò jalè kí lẹ máa pọ́n jàbá lákìsà ẹ̀mẹ́ máa máa pọ́n jẹ̀bẹ̀ lákìsà àwọn èèyàn máa ṣe nǹkan burúkú wọ́n máa máa wọlé máa máa clap fún wọn èmi ò kí mi ò ń dúró ti ṣé ń gbọ́rọ̀ mi I will say the truth. Mm-hmm. Ìwọ nìyẹn. Ṣé gbogbo wọn jalè àbí wọn jalè? And you are, dis you are supporting them. Láàánú wo lẹ fẹ́ ní fún mi? Tọ́lọ́run ò ní jù bẹ́ẹ̀ lọ fún yín. ẹ̀yin tẹ máa ń wọ́ ọmọ ọ̀dọ̀ tẹ́ ẹ̀ sanwó fún ó ti yẹ yín bẹ́ẹ̀ mi kì í ṣe ọmọ ọ̀dọ̀ yín so mi ò gbowó lọ́wọ́ anybody nobody gave me penny rí so mi ìdẹ̀ yé stop mi ìdẹ̀ stop láti máa sọ tòótọ́ so because people don't give me money àwọn olóṣì so àwọn ọjọ́ kan ni máa play àwọn voice notes àwa máa ń play tó bá ti jẹ́yàn burúkú irú ké wọ̀n sí èmi ti mọ̀ pé mo ti ń sọ̀rọ̀ kí n tó wá sórí Facebook tó bá pè mí tábà jọ sọ kí ni nígbà tí àkọ́kọ́ sọ̀rọ̀ àjálẹ̀ tó bẹ̀ mí tó ní kí n má bínú gbogbo nǹkan tó bá ṣe fún mi tó ṣe tán tó padà gbé gbogbo ẹjọ́ lọ sórí social media tó ní tán bá ti ń bú mi o kí n má dáhùn kí n ṣá máa wòran ìyẹn mi pé tán bá ti ń bú mi kí n má dáhùn kán lè sọ pé irọ́ ni gbogbo nǹkan tí mo pa gbogbo ọ̀rọ̀ tí o de sọ fún mi pé kí n má bínú gbogbo nǹkan tó ń ṣe fún mi mo dẹ̀ ní òkè kò sí problem mo dẹ̀ ní màá jáde nsìn màá sọ pé gbogbo nǹkan tí mo sọ mo gbé géèmù wá ni mo jáde fún mo wá mo wá mo wá defend ẹ̀ nítorí pé mo rí pé gbogbo àwọn èèyàn ti fẹ́ pa ń torí ọ̀rọ̀ barista àti gbogbo nǹkan tó ń ṣe ń o yẹn ó padà wá ni wọ́n wá bẹ̀rẹ̀ sí inú èpè gbogbo àwọn èèyàn yẹn wọn ò bú mi lásán mo ti sọ fún ẹ pé tó ti fẹ́ bú mi kó bú mi ṣùgbọ́n tó bá ti fẹ́ bú mi ìwọ tó kọ́kọ́ tó fẹ́ bú mi wàá lọ wẹ̀ dáadáa ó máa mọ́ ni ìwọ tó bá fẹ́ bú mi wàá wẹ̀ dáadáa wàá mọ́ nínú àtìta both physically and spiritually mo sọ pé tẹ bá fẹ́ bú mi bú mi but má bú mi tó bá dẹ̀ bú mi tó lè dárúkọ mi ọmọ àlè ní bàbá ẹ ìyá to bí ẹ ọmọ àlè ní ìwọ gangan ọmọ àlè ní so tó bá ti fẹ́ bú mi call me by my name tí bá fẹ́ bú ẹ máa pè é pẹ̀lú orúkọ ẹ tí bá fẹ́ pe àwọn àgbàlagbà tó wà lórí èdè nàìjíríà gan mi ní bú wọn ní o but tó bá ṣe nǹkan tí ò bá da i can talk because àwọn tí bá ti pọ́n létí mo dẹ̀ gbàdúrà fún tí mo dẹ̀ ṣe dáadáa fún tí ìdẹ̀ ṣe pé wọ́n san one place mi sórí salary i can talk because i've chosen to i mean i chose my part also to speak on the to speak the truth it's not me that choose the part the lord has created and put in me the spirit to speak the truth. I'm not going to be afraid, either people like it or not. But today, tẹ́niyẹn tó bá di lọ́la tí n bá sọ̀rọ̀ ẹniyẹn, tí bá rí pọ́ ní problem tó le mo lè speak fún again. Because Jesus speak if Mary Magdalene, òfin tí Ọlọ́run fi sílẹ̀, ó yẹ kí Jésù sọ pé kí wọ́n sọ pa. But nígbà tó bá rí wọn ojú àánú máa ń ṣe torí pé a dá pẹ̀lú ẹ̀yin ò láàánú náà tí bá support èèyàn kì í ṣe pé kó ba lè fún mi lówó àbí kó ba lè sọ pé torí pé ṣe dáadáa I support them because Ọlọ́run jẹ́ mercy is a merciful God ẹ̀yin tẹ́ ẹ̀ lójú àánú ẹ̀ jẹ́ pé ìkà ní ìkà apààyàn ẹ̀yin alájàlẹ̀ ẹ máa nara yín pa lójú mi ẹ máa wòran but you cannot silence me but the way you share is that's not the way it is so lókè kò sí èrò púpọ̀ mbẹ́ mi ò lè sọ nǹkan tí Ọlọ́run fi wọ̀n mi I won't say that again the key wọ́n fún mi ọlọ́run fún mi ó fi mí síwájú kò fi mí sẹ́yìn àwọn èèyàn fẹ́ tì mí sẹ́yìn bó gbogbo wọn tó wọ́n lò bó wọ́n bá fún mi ó máa tán ọlọ́run ó rẹ̀ wọ́n wọ́n fún mi títí tí wọ́n ṣe báyìí títí tí ọlọ́run ni wọ́n ń tẹ̀ ó rẹ̀ they are tired they are what they are tired now let's go to the bible bible ló yẹ so n last. yes. ẹ̀yin tí ẹ jáde tí ẹ ń mi ò give a demo. ẹni tí nípa ọ̀rọ̀ Mohbad àti ati ẹ̀ àti gbogbo àwọn fámìlì wọn àwọn tó ń support Wùmí mo fẹ́ sọ fún yín lónìí kó dá yín lójú gbangba kedere àwọn tó tó jẹ́ Genesis àti tó lo Mohbad àti tó gbẹ̀san tó ṣe gbogbo nǹkan tó ṣe fún Mohbad àwọn ló support Wùmí and they are powerful and Wùmí òun ni Wùmí ò ṣe ní jáde láti sọ tòótọ́ láéláé bó ṣe sọ pé òun mọ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ torí tó bá ti lè sọ lórí mídíà tí wọ́n bá sọ gbogbo àgbáyé tó ní interest nínú kéèsì náà they can also take it up àwọn pípù yẹn ó lè affect wọn débi pé wọn ò ní lè débi kankan nílùú òyìnbó kò ń ṣe wù mí do you get me kò ń ṣe nìkan ló pa Mohbad wọn dẹ̀ mo dẹ̀ tún sọ pẹ̀lẹ́nu mi ó fi ṣètùtù ayé ni mo gbàdúrà lánàá pé gbogbo ọmọ tó ń bá kò mí àdúrà tí mo gbà lánàá kò mí gbé Mohbad ni àmì Liam nìkan mo gbà fún mo sọ pé mo ní kò ní kú mo sì kì fọmọdé ni ṣé ọmọdé sọ sálárì ni ẹ ráwọn tí mo ṣùsì ni àwọn tọ́lọ́run ṣùsì fún mi náà majority of them wọn kì í ṣalẹ́ ẹni tó mọ̀ọ́re náà but Ọlọ́run máa ń sọre fún mi ọmọdé kí lọmọdé ní kí lọmọdé mọ̀ ju pé kójú táyà kó fọmú ṣeré ọmọ mọ́mí ẹ̀ wọn ò mọ nǹkan kan kí ni wọ́n ní tán fẹ́ fún mi the Lord shows me that part also but ọmọ àwọn èèyàn búburú àdúrà yóò wà fún wọn bọ́mọ èèyàn búburú bá gbàdúrà yẹn gan gbéyàn búburú bá gbàdúrà yẹn ẹ máa jẹ ègún ẹ̀ because ọlọ́run wa gan ó jẹ́ adáríjì má gbàgbé ẹ̀san do you get it ọlọ́run wa ó jẹ́ adáríjì ni má gbàgbé ẹ̀san ọlọ́run wa ó jẹ́ adáríjì ni má gbàgbé ẹ̀san. tí <laughs> tẹ́nìkan bá sọ fún ẹ pé tọ́lọ́run bá ti dáríjì yàn ọlọ́run wá jẹ́ adájú má gbàgbé ẹ̀sán gbogbo àwọn èèyàn tó ń pààyàn lórí èdè wa àti káàkiri náà máa ń bèrè fún ìdájí ẹ̀ṣẹ̀ tó máa ṣe ìkà wọn tán jùúsí ó rí pé ọlọ́run máa ń dá ó ṣe ọlọ́run dáríjì ni ọlọ́run dáríjì dáfídì níbi tá a kà lánàá ó gbẹ̀san lára ìdílé títí dè ní ìdà òkú òǹlé wọn oppressors oppressor ẹni tó bá tún fẹ́ gbé ìwé yẹn lè lọ gbé oppressor destroy the streets of the world ó yẹ kí n kọ sílẹ̀ máa rántí oppressor destroy the streets of the world they paint it red black oppressor destroy the streets of the world carry it and use it for movie or go and write book over it and tell me that you are ridicule me you are blocking me adáyí ni má gbàgbé ẹ̀san ni ọlọ́run he declared that you can see alára dáfídì a máa ka dáfídì lónìí another daf another version of him bó ṣe sin ọlọ́run tó ṣótiyé the truth is bitter pàtà àbá fi orúkọ yín i don't want pity of anybody o wùmí mi ò sọ ọjọ́ kan báyìí mo sọ pé mi ì ní kó pè mí o ṣótiyé i'm just saying the truth tabadẹ ti fún yín ní green light eh, a time is coming i will keep you dumb and deaf. A time is coming, bet me. I will keep you deaf on my platform and dumb. Toba tu tún wù mí, disable yín. Because I won't give you green light. Tẹ́ mama let them get mama sare ku ku ku ku. And I'm not going to lie. me only ní lie as anybody. Me dẹ̀ ní kiss as any kankan. You understand me? Yeah. So, ìkà náà kò lè jáde láíláí because ọjọ́ tó bá ti jáde tí òtítọ́ yẹn tó bá jáde látẹnu ẹ̀ òun fúnra rẹ̀ ó lè fẹ́ fi òtítọ́ yẹn rán àwọn èèyàn sọ òtítọ́ yẹn ó lè fi rán àwọn èèyàn sọ wọ́n lè sọ fún pé òun kọ́ ló sọ ṣùgbọ́n òun kò ní sọ tó lọ́jọ́ tó bá ti sọ ni gbogbo wọn máa padà lẹ́yìn ẹ̀ ọjọ́ tó bá ti sọ báyìí ọjọ́ ni gbogbo wọn máa padà lẹ́yìn ẹ̀ ló ti yé bẹ́ẹ̀ so ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ẹ lọ́ máa gbọ́ lọ ṣùgbọ́n má gbàgbé tó bá ti tajà orúkọ má gbowó òkúta o ẹni tó bá ti ṣe búburú búburú ń bọ̀ nílé ẹ̀ ìwọ tó bá ṣépè fọmọlọ́mọ ìwọ tó bá ń tí ẹni yẹn ò dẹ̀ ṣẹ́ tó jẹ́ pọ̀rọ̀ ọlọ́rọ̀ ni tí ò tiẹ̀ ṣúọ̀ tó yẹ pé wàá gbé bébì yẹn wàá máa ṣépè fún ìwọ nìyẹn ọlọ́run nìyẹn a ṣàlẹ́ǹjì wọ́n máa ní ẹ fọkànbalẹ̀ kẹ́ má lè jáde because wọ́n fẹ́ ba yí ẹ jẹ́ wọ́n á fi sweet wọ́n á fi ba ẹ jẹ́ wọ́n fi sweet òkúta lásán wọ́n fi gba diamond sọnù anyway adáríjì má gbàgbé ẹ̀sán ọlọ́run ẹ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ ọlọ́run lónìí. second samuel Lama máa kà báyìí lónìí yẹn glasses second samuel we are reading second samuel second samuel chapter six la fẹ́ kà lónìí ẹ̀yin kan lánàá yẹn mi ní dárúkọ yín but list yín wà níbí báyìí. mi dẹ̀ ti pa mi ṣe rí ẹnìkan wà ẹ má lè lo mi láti anybody jà ẹ lè lèmi láti bá anybody jà o ṣé ti yé bẹ́ẹ̀ ẹ lè lèmi láti bá anybody jà o are you getting me ẹ lè lo èmi láti bá anybody jà but ẹni tó pa Mohbad ẹni tó lo Mohbad àwọn lára àwọn tó pa Mohbad mo fẹ́ kẹ́ ẹ lọ find out ṣé ẹ rí mo tún sọ ilé ilé ni you come from anybody that come for me now torí mo gbé Alhaji Aliko Dangote sókè àwọn haúsá in fact mo fẹ́ máa speak fún gbogbo haúsá gan ṣó ti yẹ yín mo fẹ́ máa speak fún haúsá ìwọ tó bá tura sọ pé àwọn gàbàrí àwọn gàbàrí èmi gan máa wá fún yorùbá máa tú àṣírí yorùbá tó yorùbá ni mí mo mọ yorùbá dáadáa ṣó ti yẹ yín ṣe bí mo ṣe ń ámà àwọn kìrìsìtẹ́nì tó bá ti jẹ́ burúkú màá dẹ̀ gbàdúrà fáwọn olódodo bẹ́ẹ̀ and these days i don't want to even be putting people on my platform kò ń ṣe pé bí a mo choose ẹnìkan torí àwọn game tẹ́ fẹ́ máa play yẹn mo ti jù bẹ́ẹ̀ lọ mi ò ṣe gbogbo game yẹn mo ti kọjá game yẹn for long time if you don't know me god know me and i know myself ó ti yé but you cannot use me to fight anybody but mo ti sọ̀rọ̀ yìí kì í ṣe torí anything amẹ̀bọ gist kì í ṣe gist lover amẹ̀bọ gist yorùbá àmì ẹ̀bọ yẹn wọ́n pé méjì ẹni tó ní wọ́n lè jẹ́ nìkan bọ̀tì èyí tó jẹ́ yorùbá yẹn tí wọ́n fi kábíyèsí ọ̀nìrìṣà ṣe mọ̀ pé kábíyèsí ọ̀nìrìṣà ni wọ́n fi ṣe dp wọ́n gbà yìí ẹ má gbàgbé olórí ètò mi yìí mo ti máa ń sọ tipẹ́ pé nígbà tí mo ṣe ẹ̀dẹ́ níbi six years ago mo rí pé wọ́n lo kábíyèsí ọ̀nìrìṣà fún dp tó pọ̀ wọ́n dẹ̀ ń da nàìjíríà rúgbà yẹn mo wá sọ fún kábíyèsí mo pe àkíyèsí àwọn fámìlì kábíyèsí mo ní ẹjọ́ ẹ torí ọlọ́run o mo ní kó sọ fún gbogbo àwọn tó ń lo píṣọ̀ eh, wọn o pé kí wọ́n dìlítì píṣọ̀ wọn torí wọ́n fi ń dàgbòrò rú nígbà tó máa bẹ̀rẹ̀ agitation wọ́n gbé ọ̀pá sókè ọ̀pá yẹn ó wá jẹ́ ti ọ̀rọ̀ mi yóò wá jẹ́ ọ̀pá tí ọ̀nà ìṣá máa ń gbé dání do you ó lè jẹ́ plan work kó jẹ́ pàwọn èèyàn kan plan fún wọn mo sọ fún ọmọ pé àkíyèsí gbogbo wọn àti ọmọ kan àbúrò mi kan ọmọ mi ni tí ó jẹ́ ọ̀rẹ́ àwọn ẹ̀gbọ́n kábíyèsí ọ̀nà ìṣà bẹ́ẹ̀ ni ọmọ sísà mi kan tó wà ní London ilé kan lájọjọ gbé ọwọ́ àbọ̀ ọmọ mi gidi ni ọmọ mi yìí náà ó fi díẹ̀ ju ṣọlá lọ àbúrò tó tó àbúrò ẹ̀ ṣọlá ni so I call attention of kábíyèsí ọ̀nà ìṣà àti family mọ́ pàápẹ́ and I was speaking for him. These days, I'm sorry to say it's not because I disrespect anybody. And if I pray, if I don't mention your name, don't come for me and say disrespect over. In the ọba náà ti bí mi. Mo dẹ̀ sọ Come ọba kọ́ba mo dẹ̀ ṣì ń sọ tó bá ń fi ẹ̀jẹ̀ ọmọ lọ́mọ ṣe tutù tó bá jẹ́ tó ń fi ẹ̀jẹ̀ èèyàn ṣe tutù ọlọ́run máa tí wọ́n bá gbé pọ̀ nípa ọlọ́run máa pa ikú àìtọ́jọ́ ló máa kú. Mi o lè sọ ìlú mi o ni orílẹ̀-èdè Nàìjíríà yẹn àbí ilẹ̀ Yorùbá yẹn ọba tó bá ní wọ́n máa lọ pa èèyàn ọmọdé dẹ̀ náà máa pa tán tó pé ẹ bá jẹ́ padà bà kán tó di pé jókòó sórí tẹ́ ọba yẹn tí wọn bá gbé kúrò lórí ipò tó ráwọn èèyàn mọ àwọn alágbára ayé mọ gbogbo nǹkan tí wọn bá gbé kúrò ọlọ́run máa bá wa gbé because ó ní tó bá tó àkókò kan a ó bọ́ àjàgà náà kúrò a ó sì fọ sọ̀rọ̀ nínú ẹ̀ kí lorúkọ ẹ̀ Facebook yẹn tí wọ́n ajísílọ́ba ajís i mean mo ní jísílọ́ba alẹ́bọ̀ jísílọ́ba yorùbá ìgbà tó yá tí mo complain kì í ṣe pọ́ bú mi o kò gbé ní ti ń pa mi nígbà tí mo ṣe ṣáà tí mo bọ́ta nígbà tí mo bá ṣe kú tí mo rí ìsọ̀rọ̀ yẹn sókè pé bí mo ṣe ní kí n jí láàárọ̀ tí mo ní tí mo gbàdúrà yẹn tán tí mo kó lórí mídíà mo jí mo gbàdúrà yẹn the Lord show me that I should pray about against the celebrity people and the people who killing in Nigeria mi ò mọ̀ pé ẹnìkan ti jẹ́ Mohbad tó kú mi ò mọ̀ rí mo gbórí ẹ̀rí mo ṣukúṣukú mi ìmọ̀ pọ̀ ló kọ́ òun àti kí lorúkọ èyí tó dàbí aláǹgbá yẹn bẹ́ẹ̀ ni mo sọ pé Naira Marley aláǹgbá rẹ̀ tó bá wù mí màá blog Naira Marley kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ èyí tó máa sọ pé ẹ̀yin lẹ́ máa fi kólẹ̀ ìwọ ló máa fa yélẹ̀ ẹni bá ní kí n fi ibìkan lẹ̀ ìwọ ló tí ò ṣe pé wù mí ọlọ́run á mú ẹ kúrò láyé àdàbí tó pọ̀ wọ lómi àtẹ̀jẹ́ rẹ nobody must halẹ̀ mọ́ káyọ̀dé mi. bọ́tì kí n kàn jáde kí wọ́n máa sọ̀rọ̀ nítorí pé mo fẹ́ gbọ́ mo fẹ́ no you know they do that torí pé mi ò fẹ́ jẹ májèlé torí bí mi ṣe wà ní òyìn máa jẹun kò sí nǹkan tí èèyàn kan lè mọ̀ ṣe kí n má ì tí ì jẹun sìn mo ma máa jẹun ma jẹ breakfast ma jẹ lunch ma jẹ dinner lágbára elédùn ma yẹn mi pé ọlọ́run sì ma kẹ́mi lóúnjẹ bẹ́ẹ̀. jesus mo jáde mo accuse ẹ̀ níjọ́ yẹn nígbà tí mo wá rí pé ah, wọ́n tag mi nígbà tó ma kọjá àyè wọ́n ma ń tag mi ní tó expose wọn yẹn Mohbad méjì ni àbí méjì ni gistop wọ́n Mohbad níbi tó ọmọ kan wá ń sunkún ó ń da mi nímú ó ń da mi nímú ó sunkún gan pé I can't believe it is not possible ẹni tó dẹ̀ gbé yẹn dẹ̀ rìnrìn ó dẹ̀ kọjá ń bẹ̀ ó gbé tó gbé yẹn tó gbé yẹn pé ó ti kú nìyẹn ó ti lọ ó ṣàkọ̀kọ́ kú kankan ó wá rẹ́rìn ó dẹ̀ rẹ́rìn ó ṣe bíi pé ànóde ó sáré ó dẹ̀ tún ń fi ẹ́mójì gbóhùn rẹ́rìn síbẹ̀ kí ló ka ayé yẹn ti lọ nìyẹn ẹni tó ní àwọn tó ní ánẹ̀bọ̀ jísọ̀bà yẹn mo ní àmì ẹ̀bọ gist lover gist mi anything tó bá wù kẹ kó wá sẹ́nu mi sìn ẹ gbúdọ̀ mọ̀ ẹni tó ní kinní yẹn mọ̀ nípa ikú Mohbad ẹ lọ wo ṣáà tí mo ṣe ní first àdúrà ni mo gbà ń jọ́nà lọ́hùn tí mo dẹ̀ tún sọ̀rọ̀ pé wọ́n ní àwọn kan ń pa èèyàn tó jẹ́ celebrate mo dárúkọ àmì ẹ̀bọ yẹn ìgbà tí wọ́n wá gbé orúkọ yẹn tí wọ́n ní orúkọ kábíyèsí mo ní onírìṣà ni wọ́n gbé àṣẹ dp síbẹ̀ ni nígbà tí wọ́n máa lọ gbé kúrò báyìí wọ́n kàn gbé ìyábọ̀ òjó síbẹ̀ ni báìbù lélẹ̀ àwọn kan máa sọ pé ẹ má dárúkọ ọba ẹ má dárúkọ ọba ṣé mo dárúkọ èèyàn sí ọba pọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ṣó ti yẹ yín bọ̀tí tí mo rí ni mo sọ yẹn àwọn èèyàn kẹ̀dẹ̀rẹ́ wọ́n lè máa play lórí intelligent èèyàn èmi ti wọ́n nu wọn rí gbogbo family onírìṣà ipe dèjì wọ́n sọ fún wọn pé anybody lu picture wọn fún DP kí ẹ bá máa lo picture èèyàn fún DP tẹ́ bá máa lọ iṣẹ́ òṣì orí burúkú so that wọ́n máa ṣe tán wọ́n máa lẹ́nu yẹn ló ń ṣe wọ́n ti fẹ́ lò mí wọ́n ẹ̀mẹ̀bọ ti bẹ̀rẹ̀ ti fẹ́ máa sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ọ̀tọ̀ ẹ̀mí mímọ́ ó fẹ́ máa ṣe bíi pé mi mo ni page yẹn bring your face ànàmọ́ rí ẹ̀pọ̀ kọ́ọ̀tì fídíò mi bì kan tó o bá ń ṣe ọmọ àlè tó o kì í ṣe ọmọ àlè bring your face anybody tí o bá ti gbé fèsì jáde don't cut my video when you cut my video either is negative or positive I don't like it I want to know people who cut my video or you leave it the people tó fẹ́ relate mọ́ mi it must not be a masquerade I don't believe in masquerade torí pé masquerade they can be enemy don't cut my video any anywhere lánàá tí mo ṣe tán yẹn a lot of them they are happy that I'm praising God and I'm crying let's go to the word of God ṣó ti anybody praising a rig tó bá rí àwọn ọmọ ọlọ́run kì í ṣe fake tí owó máa ma jẹ́ kó praise ọlọ́run nísìnyí when you see people praising the Lord tó wà nínú the spirit even kò jó lórí they share tears torí ẹ òfin sẹ mi ò kí ń by all those song táwọn èèyàn míì máa kàn ń gba wèrè ẹ because it's just tara ni ìgbà tó bá wù mí praise ọlọ́run máa praise dada. Do you understand me àná oṣù dẹ̀ ti ń parí mo dẹ̀ ń dúpẹ́ fọlọ́run kò ń ṣe torí owó tó fún mi ni mo ṣe ń dúpẹ́ ṣọ́rọ̀ mi ò tọ́pẹ́ ni kò ń ṣe tó pé mo ní gbogbo nǹkan tí mo fẹ́ ni mo fẹ́ but much better than millions of people and millions billions of people also can be better than me do you understand so more grateful i'm not ungrateful a lot of people want to be able to just see exactly Bi o ṣe kọ́ sí mo rí lónìí náà wọ́n tag mi pé amẹ̀bọ gist lover yẹn àmì amẹ̀bọ ètò wà mẹ́ẹ̀ náà sí ipò kọ́ síbẹ̀ pé ó tún gbé sórí Instagram ipe níbo la tún já sí and all of them will be laughing pé bí ń pa mí ni ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn bóyá tẹ́ bá gbómi tó bá bí ẹ dáadáa tó bá dáa jù mí lọ àbí tó jẹ́ pé o láyà kó lè wá wọ̀ kán bá bí ìyá ẹ̀ dáadáa sọ fún wa pé ìwọ ni á mẹ̀bọ̀ ò ń gbọ́ bọ̀ títí mo mọ̀ ni pé lára àwọn tó mọ̀ nípa ikú Mohbad òun ló ń control page á mẹ̀bọ̀ yẹn ó lè wá já àwọn ẹnìkan lónìí méjèèjì o àbí kó jẹ́ different different people bọ̀ pé mo dárúkọ nìyẹn pé wọ́n fi ṣe DP kẹ wá rèé pé ṣé mo sọ pé ọ̀ní ló pa ni ẹni tí mo sì dárúkọ ó sì tí mo dẹ̀ sì ń sọ torí pé ẹni tọ́wọ́ èèyàn bá kánà ló mọ́lẹ̀ ni mo òun ló gbé mi wá bí àdẹ̀ gbúdọ̀ mọ́ tabá dẹ̀ rí nǹkan tó bá ti jọ náà àgbúdọ̀ má sọ òun náà ni k-dog òun ló ń jẹ́ k-word mi ì dẹ̀ bẹ̀rù ẹ̀ ó wá Canada kò sí nǹkan tó lè ṣe fún mi tó bá ṣe burúkú kò lè ṣe yanshit ìran ẹ̀ máa parẹ́ ni bẹ́ẹ̀ ni mo sọ so ìran tọ́lọ́ fi wọ̀n mi mo rí pé àwọn àgbà ìkòkò tí wọ́n fi masquerade ẹni nìbojú masquerade náà dẹ̀ ni kéèyàn wà lórí social media kó máa block, kó máa gbowó ní social media kó má lè gbé fèsì ẹ̀ jáde àwìkọ́ ah, ah. maxuba maxuba gan àwátá gbójú jáde lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ní ká mú gbogbo pictures wa wá wọ́n fẹ́ rí ẹ pẹ̀lú id ẹ àṣírí yìí máa tú ìwọ yẹn mo máa gbé màá ní kí maxuba kó ṣe ẹ̀yin kan wà kí wọ́n máa kánsù wọn ní fún yín lówó mọ́kò tí fẹ́ ṣe ẹ̀ ń When you don't bring your face and the idea and everything about you, you are not going to get any gem. So continue to Emma máa máa ṣiṣẹ́ sẹ́yìn àpẹẹrẹ ẹ máa máa pọnmi sínú àpẹẹrẹ ni kò ní kú. but apart from that tẹ́ ẹ she ṣe yẹn máa tún ṣe míì torí ẹ ń ṣe blackmail ẹ ń pààyàn ẹ ń ṣe oríṣiríṣi terrorism ẹ ń pààyàn kò sí tẹ́ṣẹ̀ tẹ́ẹ̀ fi ṣe àmọ́ bóyá ọkùnrin ní àbóbìnrin ṣùgbọ́n let me tell you you cannot go o lè escape ẹ̀ àwọn èèyàn kan lè sọ pé kó o tún ge so that I will kan i'm not saying this because of anything you cut about me i'm talking these days and i've sent a lot of words that's like a bombshell to some people that is like is I learned some things. It's not me. It's God. It's from the throne of God. So, I want to buy anything. And I, despite that, I never mention people's name but a lot of people are crazy about it especially about àwọn yẹn tọrọ yẹn bá kan wọn máa ń wò ó nígbà tó bá dẹ̀ ṣe tán inú wọn á máa bàjẹ́ wọn ní wọn ò ní dùn wọn á wò pé kí la lè ṣe tó máa fi bínú inú ò mi báyìí i'm not angry if i don't want you to share it if i don't want you to record it i will stop it yesterday the moment i finish you don't see that i was dancing i was dancing mama Bọ́láre from there ó gbé mi another level from there another level from there another level you now think say that i'm hungry náà ah, aráṣọ tí ìwọ wọ̀ bóyá aṣọ tí mo wọ̀ nílé gan ló wà bóyá aṣọ tí ẹ dáa ju tiwa lọ bóyá ó wọ́n ju tiwa lọ àárí ẹ àdé ẹ ń tẹ rí làwọn máa fẹ́ fi ẹ máa máa fẹ́ ṣe bí olórí burúkú kan now all of you come the later now i want to preach for you i want to read bible for you. Mm. ọmọ mi gan ló yẹ kí ní kó no problem i read. Second Samuel chapter 6, I'm starting from verse 1. Second Samuel chapter 6, I'm starting from verse 1. David brought together 30,000 of Israel, best soldier, and led them to Bala in Judah, which was also called Kiryat Kirati Jerim. Then we are going there to get the I mean to get the secret of share and bring it back to the Jerusalem, the throne of the Lord, all powerful, is above the wing creature, wing creature on top of this share. And is he worship there, and then he worship there. Verse 3. Then he put the church here. Wait. Let me go to the straight to the verse uh, that I wanted. I want to start from verse. Okay, it's long. I want to start from torí wa ni mí. Lọ́run. Bring the seats and sit down. You ready? Let me start from verse. Sorry, let me start from verse 16. Hold on first. So daughter, Mitchell, look out, look out, um, look out window and watch the shell Shell Shebin brought into David, David city. But when she saw David jumping and dancing, for the Lord. That is Michelle. She was disgusting. What? you want to help me to read it? Eh? Don't worry. Let me start from 16 again. Don't worry, you read. Let me just read first. So, daughter, Mitchell look, look out for the window, for a window, and watch the chest being brought into David's city. But when she saw David jumping and dancing for the Lord, she was disgusted disgusted. Then put the chairs inside the tent. They put the tent, I mean chairs inside the tent that David has set up for it. David worshipped the Lord by sacrificing animal and brought, burn, burn them on an altar. Then the blessing, then he blessed the people in the name of the Lord, all powerful. He gave all these men and women the crown, a small loaf of bread, some meat, and a handful of rice. Then everyone went home. Verse 20. David went home to so he could ask the Lord to bless his family. But Saul's daughter, Michal, went out and starts yearning at him. He started yearning at him. You were really great today. Yes, he's telling me he's a great person. She said, you act like a dirty old man. That is Mitchell talking to the husband. That is son of, you know, David married a daughter of Saul, like father, like daughter. You know, don't forget that daughter, Saul was being actually chosen before he was rejected because of the wickedness because wọ́n ṣàwo wọ́n ṣògbó ní oríṣiríṣi nǹkan ó wá di ọ̀tá ọlọ́run gbà tó yá the law ó padà sọ́dọ̀ èṣù. you understand àwọn tó wọṣọ funfun sísàlẹ̀ tí wọ́n sì ń pe yéèpà yéèpà ìbàjẹ́ aṣọ alára náà ló wọ̀ tó ń pe ọlọ́run tó ṣẹ̀yìn kó ti ń pe yéèpà yéèpà yóò ti yé bẹ́yẹn ẹ máa gbọ́. sorry. Only oh you are really great today, she said. You act like a, a dirty old man, dancing around half naked in front of my servants, slave girls. Very proud. Olórí burúkú Very proud in the front of my slave girl. David told her, The Lord did not choose your father. Ó choose ara ẹ̀ àwọn onípàǹtí awo ṣó àwọn tọ́lọ́run òpè tó jẹ́ pé ìfun àti ẹ̀dọ̀ wọn ló pè wọ́n tó máa wọṣọ dúdú àbí abaṣọ pupa aṣọ dúdú ni wọ́n wọ̀ wọ́n máa pè fúnyàn funfun ṣó look at it that's verse twenty one only David told her the Lord has not did not choose your father or anyone else in your family you are not chosen you understand me you are not chosen we are not talking about the people who should who àwọn tí àwọn babaláwo pè àwọn tí àwọn politician pè àwọn tí àwọn olórí burúkú pè tí àwọn apàyàn pè tí àwọn kókè pushers pè tí àwọn evil people pè we are not talking about them but only you are not choosing look at the way he's talking let me read that place ibẹ̀ mi mi tó wù mí jù nìbọn I started from beginning kẹ́lẹ̀ rí if you want to enjoy this start from sixteen so okay David told her the Lord did not choose your father or anyone else in your family to be the leader of the people. The Lord shows me as a king. The Lord did what? Shows me. Don't forget that <laughs> the best people to be a leader, those one, the real one, the truth person. You know, David is a, is a, is a man of, me. is like a man of God and also a king. He did a lot of work and he's also hardworking. Okay? It's not by mouth. And I was celebrating, I was celebrating in honor of him, that's God. I will show you just how great I can. I can be. I will even be disgusting to myself. I will show you more. I'll be disgusting to myself by the time I'm praising God. Màá tún pọ ara mi mọ́lẹ̀, màá tún wọ́n máa ní kí ló ní tó fi ń kí ló ṣe gan tó fi ń yọ̀ pé ọlọ́run ò jẹ́ kó tiẹ̀ rí fún bí ọ̀tá ṣe fẹ́ is enough I will show you how great I can be I will even be disgusting to myself but those slave girl you talk about will still honor me those slave girl they will still honor me now verse 23. Mitchell, Mitchell never had any children. The only àgùn tó wà ní Bíbélì. Tó bá ní àná tí mo bá sọ̀rọ̀ tó bá rò pé o ti bímọ. Mi ò wíṣẹ́ ọmọ ọlọ́mọ dẹ́ẹ̀dì o. You understand me? But when you are just sitting down, there using for bad thing because you want money. Ọlọ́run lè sọ ẹ́ dàgùn tó bá bímọ. Ọlọ́run ò ní sọ mí dàgùn. In tó ṣẹlẹ̀ sí ẹni tó fi when I'm praising God, you see, I'll give it to my daughter now. Mo pé ó my, flow, do, do, flow jù dáadáa Eh, because tí n bá ka Yorùbá náà bí ṣe máa That is me. Okay? Ó dẹ̀ lè nígbà mi flow dáadáa. You understand me? So, I'll give it to my daughter now. You, she will read for you. You, you are only listening. The only barren woman in the Bible. The only barren woman in the Bible. Oh no, ni ọmọ Sọ́ọ̀lù tí Ọlọ́run pè tẹ́lẹ̀ tó bá kọ̀ the one God have chosen and later because of the the secret society because of the evil things he never obey he look at things he can eat oúnjẹ ló wá kiri oúnjẹ oúnjẹ ìjẹkújẹ Saul when you read this before Saul when any day amatu kọ àrọ Saul they you know God you know God I mean The word of God is yin and amen. When God is giving you authority, only God. Oh. don't query God when he, when, when he send you an error. But you can query people when they send you message. Ask them very well. But when you come to the God, me, to the, to God issues, you cannot. Okay? You cannot query him. God sent Saul láti lọ sí ọ̀dọ̀ àwọn amẹ́lẹ́kìn gbà yẹn he refuse He lọ tòótọ́ o but nǹkan come ló lọ ṣe ó lọ pa owó he went to the place don't take anything don't take bribe don't go for go for me don't do this don't do that and then they refuse they busy and that's why you see ọlọ́run wa kọ́ when you are looking for justice when you are looking for people actually to ṣe nǹkan burúkú at that moment you got to be careful má gbowó lọ́wọ́ ẹ má gbowó lọ́wọ́ bí because the moment tó bá ti fi owó lọ ẹ níbì kan ẹnu ẹ ó ti jẹ́ òdodo òní lè jẹ́ òdodo òní lè sọ òdodo mọ́ by the time somebody offer you money and then you you know even when the truth came there later you be able to say it because you are now being bribed do you understand people are being bribed people are speaking under influence of the bribe and you know I was praising God yesterday. And some people, I don't want to mention their names here. Because my platform is for great people. It's going to be only take the grace of God. If we will fight me even when I'm doing good to him. Anybody tó máa lọlẹ̀ tí ò ní dìde when I'm doing good to him, he is going to be doing bad to me because this that that person sign me oh, mo máa ń sọ kì boasting God said to me anybody that treated that treat me well is going to be promoted kò sí bí ayé ṣe fẹ́ gbé wálé ò ní ṣe gbé ṣùgbọ́n tó o bá lọ dìde ogun sí mi ó lọlẹ̀ ní ọjọ́ kan ò sì ní dìde mọ́ torí ẹ̀mí ò ń báyàn ṣe ọ̀tẹ̀ mi ń báyàn di mi ò sínú ẹgbẹ́ òkùnkùn àti lórí social media mi sínú ẹgbẹ́ àjẹ́ mi sínú ẹgbẹ́ èmèrè mi sínú tògbóni mi sínú ẹgbẹ́ kẹgbẹ́ mi ìdè rẹ́dì láti ṣe ẹgbẹ́ kankan ju ẹgbẹ́ tí ọlọ́run tí àwọn ogun ọ̀run tó kàn darapọ̀ mọ́ mi tó ní wẹ́ two three gather in my name am there tí ọmọ mi dẹ̀ tún wà tó jẹ́ tìmù mi kọ́lọ̀ ń bá mi tó bá tún kàwé tán tó ṣe dáadáa kọ́lọ̀ ń jó ṣe dáadáa ní gbogbo ayé ní gbogbo rẹ̀ kó lọ́kọ kọ́kọ́ ẹ̀ dẹ̀ tún jẹ́ ọkọ tó bẹ̀rù ọlọ́run lára àwọn tíìmù wa ni tí n bá lọ́kọ tójú bẹ̀rù ọlọ́run tíìmù mi nìyẹn tó bá bí ọmọ ọmọ náà wọn ò ní wọn ò ní yàyàkuyà wọn ò ní dàbí ọmọ wòlíì èlì wọn ò ní dàbí ọmọ wòlíì èlì àwọn ọmọ burúkú ọmọ wòlíì tó di ìràkú tó di dàkudà wọn á jẹ́ tíìmù mi lára tíìmù mi ṣó ti yé bẹ́yẹn so mi ò kánjú wá tíìmù tí ò ṣẹlẹ̀ mi ò kánjú wá nǹkan tí ò sọnù. So ṣòtìyé the only barren woman in the bible má wá jẹ́ kí n sọ fún ẹ pé àìwọ́ ah, ò kí n ṣe barren mọ́ o ọlọ́run ní ṣe wá mi ò torí bẹ́ẹ̀ àwọn tó bú mi lánàá gan nígbà tí mo parí lánàá yẹn gbogbo ohun tó jáde gbogbo wọn pátá gbogbo ni mo rí kódà wọ́n gbé kàrí mọ́ wá wọ́n gbé Dayọ̀ Amusa wá lẹ́yìn náà rẹ́rìn nígbà tí mò praise ọlọ́run tí mò ń sunkún ṣẹ́ mi ò tí ì jẹun ni bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn tí mò ń gbàdúrà mi ń sin ẹ̀fọ́ mo ní kó ṣe nǹkan kan fún mi nígbà tí mo wá wà níbà tó pé mo tó ń ṣe nǹkan ó ṣe ọbẹ̀ ó ṣe ọbẹ̀ lọ́wọ́ nígbà tó ṣe tán normally tó bá ti ṣe oúnjẹ tán báyìí tó bá fẹ́ dà tó bá fẹ́ serve mi á take picture mo ní òkè gbà mí màá fẹ́ post màá ní no I don't want to do that because I'm praying against something and oúnjẹ kọ́ ni priority oúnjẹ kọ́ ló máa sọ pé you are okay nínú ayé àwọn tó lọ́lá tó lówó they are very humble àwọn tó lówó jù nínú ayé àwọn ló humble jù àwọn tí ò ní nǹkan kan ló máa ń ní ìgbéraga are you getting me àwọn tí wọ́n wà nínú ayé tí ó nígbéraga they are nothing in tó bá fi ń ṣègbéraga sí ènìyàn yẹn kò ń ṣòwò wọn àwọn oppressors àwọn killers the money is not what they are using to oppress it's not for them àwọn tó ṣiṣẹ́ gangan wọn ò kí oppress life is nothing to them àwọn tó bá ń ṣiṣẹ́ àwọn working class àwọn kì í ṣe iṣẹ́ elébùrà o mi ò sọ iṣẹ́ labour tó máa labour kú no i'm not talking about those words àwọn èèyàn investor àwọn tọ́lọ́run ti gbà fún tí ó ti fún wọn ní wisdom tí that their what they create has made way for them that they have been a blessing to the country i'm talking about those words they are very humble àwọn tí ò jẹ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé nǹkan bá jí gbé whatever they use to oppress is even nǹkan tó bá fi ń ṣe terrorism gan owó àti tí wọ́n jí gbé ni killers owó tí owó àwùfù tán bá jí gbé oná máa fi ń pa èèyàn oná fi ń oppress oná fi ń ba street ayé jẹ́ you understand me so torí bí ẹ̀kọ́ lọ́run kó ṣàánú fún wa you am coming darling you are going to read it now you are still going to read it the only barren woman in the Bible òun náà ni ẹni tí ó jókòó sí orí Dáfídì tó ń yan Ọlọ́run kò mọ̀ pé many time ni Ọlọ́run ti yọ Dáfídì ní ọwọ́ ogun ṣógun ọmọ ni ṣógun ilé ni ṣógun ẹ̀ṣẹ̀ tó dá ni ṣógun mistake ni ṣógbà tó bá kìnìún jàánú gbó ni ṣẹ́gbà tó ń reject ẹ̀ ni to tó lọ bá Gòláyátì fa wèrè ni ṣé you know when tó bá remember gbogbo orin wọ̀nyí àwọn nǹkan tọ́lọ́run ṣe then ó máa bú sẹ́kún ìgbà mi ò máa bọ́ rẹ̀ a máa kì í ṣe pé bọ́ rẹ̀ tí wò wò bọ̀ bóyá ibi ti ń yíra mọ́lẹ̀ pé ọlọ́run mò ń mo yí ká ọ̀tún mo yí ká òsì o bóyá ibì kan níbi aṣọ ẹ̀ ó wá yí sókè báyìí and the jealous olófo tí ò sí tí ọlọ́run tọ́lọ́run tó ti gégùn fún tó ti jogún ègún bàbá tí ò dẹ̀ ṣetán láti kúrò lábẹ́ ègún náà ó tún wá ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí ọlọ́run ó ṣe kí ni ó wá ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí ọlọ́run ó yàgàn tí ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ni òun nìkan ni obìnrin tó yàgàn nínú bíbélì the only barren woman in the bible òun náà ni pàmìkà tolúwa ni mi ò ní yàgàn láyé rẹ̀ ọlọ́run ò tún wá jẹ́ kó ṣe kò jẹ́ kó wá sí ayé ní ìgbà tí àwọn èèyàn tí ayédọ̀lé yẹ ọ̀làjú tí ò bá bímọ tó máa lọ tó máa lọ ṣe IVF that's transplanting ọlọ́run ò jẹ́ kó wá ń gbà náà kò jẹ́ kí solution wà fún lórúkọ Jésù èmi àti ọmọ tí ọlọ́run fún mi àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ẹ ò ní ní problem tí ò ní ní solution ẹ ní èmi àtàwọn ọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ẹ ò ní ní ìṣòro tí ò ní ní solution láyé èmi àti àwọn ọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé a ò ní ní problem tí ò ní ní solution láyé lórúkọ Jésù solution problem tí ò ní ní solution the Lord will not give it to us eléyìí mi ṣẹlẹ̀ kò ní problem ò ní solution no more solution for them because ọlọ́run kì í ṣe ènìyàn tí o kàn lè sọ pé àwọn ẹnìkan wà nínú ayé ìwọ́n fẹ́ máa sọ fún ẹ bó o ṣe gbúdọ̀ yin ọlọ́run rèé o bó o ṣe gbúdọ̀ ṣe rèé o àwa ń yọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n á tàgbé ní gbogbo àwọn èèyàn tó ń jó ṣé wọ́n rí lè ń jó àwọn tó ń jó lánàá yẹn ṣé wọ́n rí lè ń jó téèyàn má tẹ̀ lọ ṣe photoshoot tó wá pèsè picture yẹn sórí media fún wa ṣé inú ẹ̀ you don't need to pretend ọpẹ́lọpẹ́ Mark Zuckerberg àti àwọn tó dá TikTok sílẹ̀ ńgbà mí náà ká tún praise China China tó wá make ayé ìsì ó tún lọ dá TikTok sílẹ̀ àwọn ti Canada náà kí lórúkọ x náà Twitter kọ́ ni wọ́n pè ní x kìíní kan sí just x ó ti yé àwa àwa máa lọ àwọn èèyàn máa lọ jẹ gbèsè photoshoot lóríṣiríṣi wọn máa máa show i mean just so i'm not happy. the real people that are happy nínú ayé wọ́n lè wá sí orí mídíà kan sunkún ẹni tó ṣe ẹ̀sìn yẹn tó jẹ́ kí lorúkọ ẹ̀ o kí lorúkọ olówó wa ń bí eh, speak louder darling ilẹ̀ max ok mo máa ń gbàgbé tí a máa jẹ́ máa pè max max olówó àmì mo ti rí ibi tó ti ń sunkún rí mo rí olówó amẹ́ríkà ibi tó ti ń sunkún rí lórí life because they are emotional the wicked souls when they see people sharing tears They smile because they are wicked. Ojú wọn ti dojú ẹ̀jẹ̀. They are hard because they are hard. It's like a stone, nothing touch them. They kill, they don't, they don't feel it. They destroy people, they don't feel it. They steal, they don't feel it. And see here, they are dormant. They have nothing on their head. The rich people. The other day also, the rich man in Nigeria and Africa, Papa, Alaji respect, Alaji Aliko Dangote. He was granting interview and he was sharing tears. but ti rí All these people, they have conscience. They create it, but those of you who don't have conscience, that you don't create anything, that you cannot do anything, only to destroy. Be Sátánì bàbá yín, tẹ́tẹ̀lé, tó ti wọ́n ọkàn You are that juice. You have no mind. I mean, you have no conscience. Your heart is not soft. It's hard like a stone. Ọkàn ẹlòmíì mean lady stone lo. The rich people, the people who create, yes, àwọn èèyàn tó sunkún it doesn't mean they weak but ẹ̀yin wicked souls ẹ̀yin mental low níbi tó yẹ kẹ́ ẹ ti sunkún ẹ máa máa yọ̀ ẹ máa jíjú ẹ̀ sí tó bá ń sọ̀rọ̀ lọ́hùn àwọn jẹ́ kí n kàn sọ fún simple mathematics simple english simple theory this morning simple answer the people who mark a woman a wife who mark David she's the only one that was barren in the Bible Mitchell, lórúkọ ẹ̀ ń jẹ́ ọmọ sọ́ọ̀lù dẹ̀ náà ọmọ sọ́ọ̀lù ni. Tori Saul also, the mother lie has to be like that because the father is a disobedient father. Àwọn tó gbọ́ lọ́nà tí ò gbà lórí òtítọ́ lára àwọn tó máa ń forúkọ Ọlọ́run jalè ni. Ó lọ sí ìlú Amẹ́lẹ́kì ó lọ jalè. Ìwé ètò Amẹ́lẹ́kì ìwé Ọlọ́run sọ pé lọ lọ ṣe báyìí iye ìdàní mẹ̀ ó ń dọ̀ lọ́bẹ̀ yẹn bàbá ẹ̀ o we are talking about his father ó dẹ̀ lọ ó lọ ja olè. They tell him to do this he will do this. And because of that time, he has crowd. You know when you're a king, they now make you, they said they make you a king, oh. Tọ́mọ́ máa make you a king lórí lele. ilẹ̀ But you want to make you a king on Facebook. On Facebook. Ẹni tó ní Facebook Go. wọ́n make you a king. Come make ara ẹ̀ king. King wo? You want to make you a king. You are just a mirage. You are just on me. You are not real. You are not me original and you can never be visible ó gbọ́ àbò dáhùn the real people ṣé àwọn tó dá iléeṣẹ́ iléeṣẹ́ wọn lówó ni àbí wọn ò láṣọ àbí wọn ò láyọ̀ wọn láyọ̀ they have children they have obìnrin tó bá fẹ́ fẹ́ wù wọn náà lè fẹ́ owó tó bá wù wọn náà lè lò in tó bá wù wọn náà lè ṣe láyé ṣùgbọ́n they still have conscience but ẹ̀yin tẹ́ ẹ̀ lè dá nǹkan kan ṣe tó bá ti rí rẹ pé ọkàn ọkàn ẹ̀ kàn lè koko bíi tòkúta ayé ẹ̀ kàn tún wọ́n ti rí bákan go and check yourself àti wọ́n bá dẹ̀ tún sọ pé wọ́n tún ra ẹ̀ láti máa jagun irinṣẹ́ ogun ló jẹ́ irinṣẹ́ ogun máa ń jóná kó sọnù kó bàjẹ́ sógun ṣọgbọ́n àbò dáhùn the barren torí ẹ̀ tó bá jẹ́ pé ó ṣe pé barren woman ló bá ti lẹ́yìn kan tó bá ti fi hàn ṣe yẹ̀yẹ́ àmì ọ̀nlẹ̀gbọ́n tó ti bímọ ọlọ́run ọlọ́run ò ní sọ mí di barren láyé mi ní ìdẹ̀rẹ̀ wíṣẹ́ ní bad ṣùgbọ́n ronúkúwàdà kó má bàa dàgbọ̀n kódà tó bá ti bímọ ò ń gbọ́ ronúkúwàdà ọ̀la lè péjú fún ọ do you get me. dáfídì ó ń fi ara polẹ̀ bó bá wù mí máa fàyàjò tó bá wù mí máa fẹ̀yìn yín ọlọ́run máa fi díyìn máa fi ọpẹ́ fún ọlọ́run pẹ̀láyà mi ọlọ́run mi ga síwájú ọlọ́run mi ga sẹ́yìn ọlọ́run mi ga lọ́bọ̀tún ọlọ́run mi ga lósì ọlọ́run mi ga lókè ọlọ́run mi ga nílẹ̀ ọlọ́run mi ga ga ga lémi náà ṣe ga ga ga ọlọ́run mi ló tó tóbi lémi náà ṣe tóbi tóbi tóbi tóbi ọlọ́run mi ga ga ga èmi náà á ga o ọlọ́lá ni ló èmi ìnà máa Lola. èmi ìnà ti Lola. it's not by bad money even your account what do you do for integrity and decency they say you see her ah, she's not stable why must I be stable? I'm not standing. When God said, go ye into the world and preach the gospel, he never tell me to preach for one person and be stable with that person. Oh dear, don't suffer fún wa tó bá débì kan tó bá tiẹ̀ tún kọ̀ ẹ̀ tí wọ́n bá don't force them your don't force them to realize don't force them to love don't force them to do anything ó ní gbẹ̀nsẹ̀ kúrò níbẹ̀ and when you are going i'm going with you don't worry go i will go before you i will prepare your road you will know ẹsẹ̀ ò oh, ní fi gbà òkúta don't worry the hosts of heaven they are with you do you understand the barren woman only one ìsọkúsọ ló sọ. So a máa ń rẹ́rìn. a lot of people come out mi ẹ̀rù náà nígbà tí mo rí mo tún rẹ́rìn mo ní I have a lot of pictures that I love when you look at me yesterday I was cooking I came back from the shops and I was talking I mean I, my daughter said she want to she prepared the everything She nígbà mi tàbá tẹ̀ ń ṣe nǹkan èmi á máa bá ṣe díẹ̀díẹ̀ ó ní mọ́mí don't worry I just want to do it myself because you always supervise me at times, you always support me. And I, I was sitting down, I didn't do anything. And I was just like, mo enjoy oúnjẹ gbogbo nǹkan tó ṣe, ó ro ẹ̀fọ́, ó be ọbẹ̀ oríṣiríṣi, ó ṣe nǹkan, you know. And I was looking at myself. Mo dẹ̀ ṣe ń ronú gbogbo nǹkan tọ́lọ́run ṣe mélòó ni kí n sọ. Ní ìgbà tí àwọn èèyàn fẹ́ gbógun tì mí gbà yẹn, èṣù plan ni gbogbo ohun tó ṣe tó máa sọ pé we don't like her ẹ̀yin mélòó lè like ara yín ṣé ẹ like ara yín ṣé Mohbad gbogbo yín pariwo tẹ̀lé like ṣé ẹ like ẹ̀ lẹ́pa lè tó máa sọ pé wọn ò gbọ́ ohun ẹ̀ ń gbà yẹn pé ó ń sunkún wọ́n gbọ́ ẹ má jẹ́ àtọ́ra wa wọ́n gbọ́ àwọn èèyàn wọn ò gbóhùn ẹ̀ lẹ́nìkan rí ló fi pa ẹ tí wọn ò gbóhùn ẹ̀ wọn ò kì í rí láti pa ṣó ti yé they don't like him they only pretending torí bẹ́ẹ̀ ọ̀tá ò nípa mi kà wọn ò nípa mi gbògo wọn ò nípa ọmọ mi kàǹkà wọn ò nípa gbògo ó ti yé bẹ́ẹ̀ so a lot of people who have good mind àwọn tó ń ṣe dáadáa bóyá ń gbà mìíràn tí kí ó máa jẹ́ kómi jáde lójú wọn bóyá ń gbà mìíràn because àwọn tó bá ga nínú ayé làwọn èèyàn máa ń fẹ́ náà máa ń fẹ́ ṣálọ́gbẹ́ mo wá rí i pé àwọn tó bá da nínú ayé náà máa ń fẹ́ ṣálọ́gbẹ́ ẹ̀yin tẹ́ wà ẹ̀yin ẹ má bínú o in the spirit realm yẹn gbogbo ẹ̀yin tí ó jẹ́ pé ẹ bá Ọlọ́run ẹ torí ẹni tó bá ti gba Ọlọ́run gbọ́n tòótọ́ ó wà lókè tó bá tún wá ṣe dáadáa tó tún fẹ́ gbìyànjú láti ṣe dáadáa tó tún wà lókè ṣé ẹ rí gbogbo ẹ̀yin tí ẹ wà nílẹ̀ ẹlẹ̀ tẹ máa ń gbé ẹbọ sí títì tó jẹ́ pé lẹ́lẹ̀ ní gbogbo nǹkan tí ẹ ń sìn tó wà yẹn tẹ bá fẹ́ gbẹ́bọ tẹ bá fẹ́ tan nǹkan kan kándù oríṣiríṣi ilẹ̀ lẹ́ máa tẹríba sí ẹ máa ìlọlẹ̀ kẹ tó wá sókè ọlọ́run everybody tó wá ti ń pe ọlọ́run báyìí tẹ bá rí àwọn mùsùlùmí wọ́n ṣọwọ́ báyìí tẹ́ bá rí christian náà wọ́n aṣọ ọwọ́ báyìí òkè ni that's why promotion but ẹ̀yin yẹn ẹ̀rẹ̀ ní fẹ́ ká sọ̀rọ̀ báwo lẹ ṣe ní jó lọlẹ̀ báyìí sí torí ọlọ́run and ẹ̀yin yẹn dẹ̀dẹ̀ bá máa sọ pé nígbà tẹ́ bá ti you know loser will always be fighting that eh? oh your tea i don't know you are you still taking tea oh màá ń tètè jẹun kí ló tètè tètè èpò tí lára ẹ ok o fẹ́ tètè mú kó má bàbà jẹ́ kó bá ti di ẹ̀sán yà máa lọ sọ́nù. <laughs> so people do they àwọn tó ń bẹ ọlọ́run wọ́n tẹ̀ jókòó sílẹ̀ ilẹ̀ wọ́n máa bẹ wọ́n máa bẹ ọlọ́run tó bá kọ́wọ́ wọn kójú wọn sísàlẹ̀ pọ̀ ọlọ́run jọmọ́ ń bẹ̀ wọ́n dẹ̀ máa ṣe kí ni wọ́n máa ra ọwọ́ wọn wà lókè báyìí bọ̀tọ̀ owó ti yín báyìí ẹ máa kó lọ lẹ̀ ni tẹ bá fẹ́ tọ̀ ká dẹ̀ máa tọ̀ sílẹ̀ ilẹ̀ á máa jó lọ ẹ̀yìn ẹ̀ ń gbọ́ àwọn kan dẹ̀ ló ń ṣe kándù yẹn tẹ bá tún fẹ́ gbẹ́bọ ẹ gbé lọ lẹ̀ lẹ̀ ẹ́ tẹ bá tún ń ṣòòṣà ilẹ̀ ilẹ̀ lẹ́ máa bẹ tẹríba sí lẹ́ bá máa lu gbérégbérégbérégbérégbéré nílẹ̀ ilẹ̀ ni ẹ máa wá lórí orílẹ̀-èdè tó bá ti ń gbé ẹbọ tó ń gbé káńtó ń gbé gbogbo nǹkan bẹ́ẹ̀ wọn ò ní lọlẹ̀ ẹ yé tan nàìjíríà sẹ́yìn mọ́ ṣèdí tuntun alẹ́ dìtẹ́ òbí àṣẹ tó bá dẹ̀ ti sòótọ́ báyìí orí yẹn á máa wó tó bá gbé pé má head dey hot pàpàpà ẹ̀yin gan ni wọ́n kọ́ fún orí yẹn á máa gbóná á máa gbóná á máa gbóná bí tònádò tó fẹ́ rock. Come and read. The only person to to yago òun náà ni jẹ́ ka mi tún kà á yẹ mọ̀ pé Canada ti South Africa o ka ni America o ka ni Dubai <laughs> kàn sọ fún mi bí ayé <laughs> má jẹ́ ń Okay. Saul's daughter Michelle looked out her window and watched the chest being brought into David's city. But when she saw David jumping and dancing for the Lord, she was disgusted. They put the chest inside a tent that David had set up for, for it. David worshipped the Hold Lord. Uh, somebody looking at somebody praising the Lord and you are disgusted. And even some people at that time, they want to also give you problem for you to cry more. mo gbàdúrà gbogbo ìwọ tó bá ń wò mí tó jẹ́ pé o ọ̀tá tó máa ń dó sórí platform mi tó bá fẹ́ tí o fẹ́ kí n máa sunkún torí pé wọ́n fún ẹ lówó lórúkọ Jésù ẹkún ló máa gbẹ̀yìn ayé ẹ ìwọ tí o bá fi mí ṣe lẹ́yà nígbà tí mo bá gbàdúrà tí mo bá yin Ọlọ́run tó mi jáde lójú mi kó tẹ̀ jẹ́ pé mi ò yin Ọlọ́run tó rí ẹkún mi tó máa ń dùn mọ́ ẹ mo gbàdúrà kọ́ Ọlọ́run yá ẹ lágùn tó bá bímọ kó padà yàgùn I'm praising God, and then I'm being disgusted to you. When I dress, I'm not e-, even be admired by you. So if I'm also crying, you now have right to talk when you are not giving me a accolades, even when I dress nice, when I'm beautiful. You're telling me. So when I'm now disgusted, you are, I'm, I mean, when I'm now praising God, now you now see that opportunity again to call her disgusted. You want to make, you are making fun. Because you see people that cry like, oh, you torture. You are, you are sadist. When you see somebody sharing tear, and then you are happy for that, you are a sadist. That's what in I òyìnbó You tọ́ pè nìyẹn. Sadist in woman penny. And most of you be the one, yeah, she's not celebrating us. Not me not celebrating you because I'm not, that's not me, I mean, that doesn't make me a sadist because you are not my friend and you are not celebrating me. When you celebrate me, I celebrate you. Life is give and take. But some of you, Emma ti tún plan pé, a time is coming now. We are going so ẹ mọ nǹkan tẹ́ plan fún. Mo gbàdúrà fún yín. Gbogbo plan burúkú tẹ́ bá ní ó yá ẹ gbé ó yá ẹ jẹ nǹkan yín bí oúnjẹ ó yá tó bá jáṣọ ó yá ẹ̀wọ̀ bí aṣọ every evil plan that you have for me and my children and my people I pray for you to carry that your plan Yorùbá yìí tún sọ̀rọ̀ kan wọ́n ní tẹ́ bá ti lọ sóko tẹ́ lọ ṣẹ́gi ẹ máa gbọ́ ọmọ máa sọ ti bíbélì fún yín màá dẹ̀ tún sọ fún yín kó ba lè yé yín dáadáa ó ní tẹ́ bá ti lọ sóko tẹ́ bá ti lọ ṣẹ́gi gbogbo nǹkan burúkú tẹ́ lọ́rùn ó ní kẹ́ borí ara yín gbé ẹ̀yin ni ẹ jáde síta lẹ́ ń lọ ẹ̀ ń pòjò ẹlẹ́ lùlù yín ni yín ẹlẹ́ ń pe òjò ó máa rọ̀ sórí yorùbá mo sọ mí ìpọ́fọ́ whatever plan you have for me shall be your portion no weapon fashioned against me and my daughter shall prosper when you come against me in one way the almighty god will fight you in seven ways. You gather yourself together But this is not of God because I call on, I mean, I call God on the truth, nothing but on, on the truth. And if that your plan is not of the truth, you know what? The Lord Almighty will strike you and he will raise his standard again. He will destroy you. Simple as it, basic. All right? Do you get it? Continue it out. David worshipped the Lord by sacrificing animals and burning them at an altar. Then he. Wait. You see? So those of you now that said David born animal, sacrifice, no, it's like having a party because the Lord restored back. He was expecting things and it happened the way it is, the way it places in the hands of God. The Lord granted him his heart desire and he has to do what? He has to show appreciation and he has, you know, David is a woman serum. Show to you, amen lára àwọn bí àwọn tó máa ń sin ẹran ni ṣe rí pé dáfídì gan ẹ ṣọ́ra yín o ṣe rí pé ó máa ń sin ẹran dáfídì yẹn bẹ́ẹ̀ ni ọ̀ríjínà àwọn tó ń sin ẹran lára ìran wọn ni do you get me ó máa ń sin ẹran so màálù oríṣiríṣi wà ó máa gbé jáde because nígbà tó bá ti you know eh, the country they are jubilating now kò ń ṣe country tó máa ti bá jubilate wọn ní fún yín nìkankan when they are jubilating they share money when they testimony they share money then to put smile oúnjẹ yẹn wọ́n máa bẹ̀rẹ̀ sí wọ́n máa pa màlúù everybody máa jẹ he is a cheerful giver he is not a collector he is not the one that destroying people's life as I don die it and start collecting money no a lot of people now dey say a bá ti ń ṣiṣẹ́ tó bá ti ń gbéṣẹ́ yẹn fún mo rí ọmọ Nàìjíríà tó sì mí lẹ́yìn báyìí Ọlọ́run fi mí síwájú Ọlọ́run elédùn àrùgbọ́ èrò pọ̀ wọ́n dẹ̀ wọṣọ green wọ́n tò sí mi lẹ́yìn But they wá ń me. yes i don't want to be telling you all this You know, oríṣiríṣi is a lot of mi just one in number Oh, they mọ be told you. o ìyẹn mi pé a lot of people you are still going to save a lot of people that you're going to be at your back and now I want to máa tún lẹ̀ torí ẹ̀ mo máa ń sọ fún ẹ má cause problem tó yẹ pé torí ọlọ́run lè jẹ́ mi lọ́lọ́ máa lò fún ẹ later tó máa lọ pọ̀ jọjọ orí ẹ lọ tọ́lọ̀ máa sọ pé eléyìí ó ti ṣe wàhálà ó ti ìwàhálà àti nǹkan tó lè cause ti pọ̀ jù no i will not answer this one So don't misquote it and start going to do sacrifice. Do you understand? Thomas ti sọ pé sacrifice yẹn nínú Bible. When you have the interpretation of the spirit, you know that one celebrates ni. It's time to celebrate, it's time to jubilate. In ló ṣe one wọ́n wà ní church one so oúnjẹ. Ṣòtíyé ẹran yẹn so one sun àsun. One she goat, One she pepper soup. Ṣòtíyé bẹ́ẹ̀ yẹn. Tó ló the sọ pé wọ́n á offering. No, it's not That's why a lot of people now they want to go and be carrying some kiniko kiniko. No, this one when they said they they bought come here again for me. Let me cook ma because a lot of people they misquote. I mean they misinterpret the word of God. Can be worse, yeah. Um, David worshipped the Lord by sacrificing animals and burning them at the He altar. killed animals. Do you understand? He killed animals. People eat. He gave to people. On bá ti rí ẹ máa ti mọ̀ pé ṣe ni wọ́n jẹ́ kì í ó yẹ lọ gbẹ́bọ sórí ta mẹ́ta nítorí àwa bí orin sọ ní àgbè bàbá sàn ni ṣé ti ṣe bọ́tẹ́ eléyìí wọ́n jẹ́ ni tó bá kà lọ wá máa rí pé wọ́n sọ pé for food for wọ́n tún fi loaves for àwọn oúnjẹ tó ń jẹ́ mẹ́ẹ̀ bóyá gíra ni o bóyá sàláàdì ni o bóyá chicken i mean bóyá sẹ̀mó ni o bóyá bread ni o you know, you know what they are eating at that their country their vicinity at that time do you understand oya continue to say that so it's not tó bá ti wẹ́ pé èyàn offer sacrifice kò ó ṣe kó lọ sún àbí kó máa kó pọ̀ ló lọ kó ìfún ẹran kó máa ṣe tó ti bẹ́ẹ̀ oya continue. Then he blessed the people in the name of the Lord Almighty, in the name of the Lord All-Powerful. He gave the men and women in the crowd a small loaf of bread, some meat, and a handful of raisins. Okay, you see, for you to know that the meat was not being offered and wasted, they are, you know, they giving it to people. If you want food, If you want bread, if you want goat, if you want uh, cow, that's what they do. So don't misquote the Bible because a lot of people, they are reading all this verse and they turn it to another thing. And that's why some people will quote a lot of a lot of sacrifice, sacrifice, sacrifice, sacrifice. And that's why they don't understand because actually in the beginning when they started interpreting the Hebrew language to all this, people interpret it to their knowledge. Now King James, some, somebody also talk about King James version. King James is not a reader. I mean, it's not, it's not even in the Bible of this. The King James who it translates Bible is different from James in the Bible. King James can also put his own, you understand, because he's not a writer, just like somebody writing a book and he wants to accolade himself in that book. You understand me? So don't misquote, misinterpret the word of God at time also has caused a lot of commotion, caused a lot of calamity, a lot of trouble confusion in our in all of our okay so if you don't understand something don't go for it don't read it the word of God is more than just reading the word of God is just more than just reading going I mean gliding through it which àwa náà àti wà nígbà kan tá a wà confused you read somewhere some people some places in the Bible and then you know even àwọn story Israelite àtàwọn people come tó yẹ pé wọ́n máa ń tí ọ̀rọ̀ náà ò yé nígbà náà tó yẹ pé no dèdè wọ́n ní tí wọ́n àwọn èèyàn bá kú náà kó má bàa máa ṣe ní wọ́n bẹ̀rẹ̀ sí lọ yára wọn ní yakuya ó wà ní bíbélì náà wọn làwọn ẹlòmíín náà ṣe máa lọ ń sí gbẹ́rẹ́ yányányá but it's just a story those side they are just telling you that what some certain people are doing before they understand it doesn't mean that okay because in the Bible you have to do this okay don't be confused about the word of God but that's not what I came to preach today I'm just telling you, in this the same Bible, the point I want to point to you is that when you see people praising the law, the rich people praising the law, I never come out to tell you that give me money. I never tell you to do this for me. Eh, you see what you have on Facebook doesn't determine your go. It doesn't determine where you are going to. You have money, everything you want on this Facebook, they are paying you regularly. It doesn't determine you are going to. Opo ma lo pe ó dẹ̀ ní kò dẹ̀ mí kó máa tòṣì ó ti yé ó yá continue my story. David went home. David went home so he could ask the Lord to bless his family. He left the, the gathering after the party. You see this, um, you know another thing. Each time David, not tó bá ti because of the pride in that, um, inú Michel ọmọ Sọ́ọ̀lù, he's supposed to be with Israel I mean David maybe maybe as a big person ó lè sọ pé kó dúró because of on, you know some people they love their wife so much they want them to just ọmọ kan just be okay sit down there don't worry don't worry don't worry let me go o kò fẹ́ kó rọ fáńdù ẹ̀ kò fẹ́ kó dọ̀tí you are just there to to enjoy I'm here to take care of you you know some men that's David is you know ó like obìnrin náà ó ṣe mistake kì í ṣe gbogbo tó you know but ìyàwó ẹ̀ yẹn ẹ máa ti rí pride nínú ẹ̀ ìgbéraga ló máa ń ṣíwájú ìparun kí ni mo sọ fún ẹ ìgbéraga ló máa ń ṣíwájú ìparun adage yẹn mi wọn iye máa sọ the pride is before the downfall of eh, eh. <laughs> mi ìmọ̀ tó mọ̀ ẹ̀ ṣé ó ní ìtumọ̀ lóyìnbó ni ìgbéraga ló ń ṣíwájú ìparun uh, even me. Then, oh yeah, read. Let's uh, just finish it. We are going da- for that. Mm. Mm-hmm. David went home so he could ask the Lord to bless his family. But Saul's daughter, Michelle, went out and started yelling at him. You were really great today, she said. You acted like a dirty old Nature. You acted like a dirty old man dancing around See? half naked in front See? of our he actually is telling your husband that you're dancing like a old fool. Numbskull. <laughs> kó lè mọ̀ pé even king and queen i mean the lion don't bow for many people he don't bow for people but they bow for lioness you understand so this queen she yam the husband very well say look at you old fool ìwọ tún lọ lórí èmi tí mo lọ́mọ ọ̀dọ̀ tó pọ̀ báyìí èmi tí mo lọ́mọ ogun tó pọ̀ ló fara ẹ wọ́lẹ̀ níwájú òun bẹ̀ ṣé ó yà wòrè mọ́tì lẹ́rìn kí ló ṣàgbárò yẹ kò dẹ̀ ní ta fún ẹ bọ́ṣọ wa yẹn lọ fara wá ló ń ọlọ́run kọ́ lọ́run wo ni mo lọ lọ́run yẹn wà ní kò kiri kó ṣàṣọrò jákujàku ó yá continue kí ọba ṣe dánú. You act like a dirty old fool, old man, dancing around half naked in front of your servants, slave girls. Hmm. David told her, The Lord didn't choose your father or anyone else in your family to be. Excuse me. The Lord chose his father before he rejected him. Ọlọ́run kan máa pè yàn ló dájú pé kán reject ẹ̀. Àwọn kan ń sìn lónìí wọ́n ti pè wọ́n wọ́n máa reject wọn later. So tó ń bá pè ẹ́ don't bother yourself and the Lord has called you. Pray this, ó oh Lord don't reject me. Bó o ṣe pè mí sínú iṣẹ́ rẹ̀, má kọ̀ mí Ọlọ́run ànọ́tì tí ó balẹ̀ sọ́ọ̀lù tẹ́ fi kọ́ ọlọ́run má jò balẹ̀ ayé mi please have mercy upon me pray o olúwa jọ má kọ̀ mí bó ṣe kọ sọ́ọ̀lù má kọ̀ mí o òun náà ní ara ẹ̀kọ́ tó wà lórí bàbá ẹ̀ ló wà lórí sọ́ọ̀lù ló rún ọmọ ẹ̀yìn kì í ṣe kíkọ̀ pé wọ́n gbé ẹ ẹ understand nǹkan tí mo sọ ẹ̀kọ́ yẹn is a spiritual, it's not physical rejection. Are you getting me? The spiritual rejection on on soul, not physical. Because tisal Sọ́ọ̀lù fi kú èrò but spiritually is already rejected long time Tisal Sọ́ọ̀lù fi èrò multitude wà lẹ́gbẹ̀ẹ́ ni but is already ẹni ẹ̀kọ́ di ẹ̀kọ́ tọ́lọ́run kan sọ́ọ̀lù kì í ṣe physical o ọlọ́run lè kọ́ ẹ kó lérò púpọ̀ lẹ́yìn o because àwọn èèyàn like owó wọ́n dẹ̀ like oúnjẹ when you give them money they will come around you when you have money to wear you know do you understand so it's not by the people but around àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ó yá continue sí wa. David told her, The Lord didn't choose your father or anyone else in your family to be the leader of his people. The Lord chose me, and I was celebrating in honor of him. I will show you how great I can be. I'll be disgusting to myself, but those slave girls you talk about will still honor me. Michelle never had any children. Michelle never had any children. olúwa you pray this olúwa má jẹ́ ká ayé mi dàbí ayé Mitchell olúwa má jẹ́ ká ayé ọmọ mi dàbí ayé Mitchell olúwa má jẹ́ ká ayé mi dàbí ayé Mitchell olúwa má jẹ́ ká ayé ọmọ mi dàbí ayé Mitchell before kò tó sọ ọ̀rọ̀ yìí let me preach in another way ó ti marry already kó tó sọ ọ̀rọ̀ tí a gbọ́ yìí ìjú ègún tó ti gbà lẹ́nu ó gbè ó gbègún systematically nìyẹn fi dá lóhùn padà kẹlẹ̀ mi pé téèyàn bá sọ̀rọ̀ fún ẹ nígbà míì ó sọ tiẹ̀ padà náà kò ń ṣe tàbú but èyí tó bá lágbára jù ló bá wá sí ìmúṣẹ do you understand me torí ẹ̀ don buy trouble now let me ask you a question why is Michelle why is she not having baby why is not there's no baby before the time even before that day kó tó tún wá fi abo ègúnlé fún why ni for you to know that Olorun ti wà lórí ọ̀rọ̀ ẹ̀ tipẹ́ Ojo kan máa sọ sórí ẹ̀ because bó ṣe wà yẹn gan ẹmọ kan máa fọ́ọ̀sì nǹkan síyàn lọ́rùn ẹ ti understand ẹ mọ̀ káwọn èèyàn fe create nígbà ti ọlọ́run ò create ẹ̀ you cannot get a good answer ẹni tí ọlọ́run ò fe. kì í ṣe this time around o ó wá mu ero e kó èrò sí lẹ́yìn you cannot get a good answer do you understand me another day the story of this nation is another day why torí pé kì í ṣe ọjọ́ yẹn Oko má rí ọkọ ẹ̀ á ti máa before that day. You understand me? Anyway, tẹ́ bá dẹ̀ Baba bàbá Baba náà bàbá Baba, Baba Yahweh. ìyàwó yìí ó ní ogbógun ti Dáfídì tó yẹ pé ó ti yé ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ adúpẹ́ fún yín lónìí agbẹ́yìngà aṣèyí lọ́ba lo ajúbà rẹ o bàbá O, Baba mọ iye ọmọ rẹ̀ ó yá pray little way or just pray little. and we hand, we hand it up. Um, Father, in Jesus' name, Father, mighty angel, for we glorify your name. but thank for this moment. Thank for this wonderful new day. Thank you because you're with us. Thank for this end of the month. Thank because you're guiding us into this new into the new month. Father, accept our thanks and praises in Jesus' name. Amen. Anyone we might have sinned against you, Father, please have mercy on us of course in Jesus' name. Wash of? Watch us clean of all our sins in Jesus' name. Amen. Please take control in Jesus' name. Any evil spirit in our life, in our surroundings, for we chase them out in Jesus' name. Amen. Let your spirit alone come and join our life in Jesus' name. Empower us in Jesus' name. Amen. Fill us with your presence and joy in Jesus' name. Amen. All our well wishers, Father, bless them in Jesus' name. Amen. Bless us as well in Jesus' name. Protect us in Jesus' name. Amen. Cover us with the blood of Jesus. Lord Jesus. Cover us with the blood of Jesus. Lord Father, take control in Jesus' name. Bless Amen. our land. As our home country, bless the land we believe in right now. Amen. And take control in Jesus' name. Amen. Amen. Heavenly Father, we say thank you once again because you are always with us. You always support us. We will receive our praise and thanks in Jesus' name. I cover myself, blood of Jesus, my daughter, blood of Jesus. No way, confession against us shall prosper. We have, you have spoken, not our word. Father, Lord, number one, Father, replenish me in Jesus' name. Mm-hmm. Reanoint me in Jesus' name. Mm-hmm. Load me, O Lord, with more knowledge, understanding, mm-hmm. in the mighty name of Jesus. And all the people that come under my platform today, Lord, I pray, Lord, you create your faith into their heart. Take total control in Jesus' name. I cover my children, blood of Jesus. Cover myself, blood of Jesus. Ogun tí mi ò mọ̀ wọ́n tí mi ò mẹ́sẹ̀ tán náà fẹ́ fi jà mí. Ọlọ́run àwọn tó kókun náà jẹ́ olú ajẹ́ kó fọ́lé wọn lórí lórúkọ Jésù. So shall it be.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 The righteous are unto thee, they are saved. My saved, people unto thee, they are saved in Jesus' name. Mm-hmm. As mighty surrounded Jerusalem, O oh God Almighty, surround our love, bless it with favor, with goodness, mm with testimony of power, with joy, both now forevermore. Amen, amen, amen. Seven, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Amen, amen, amen. Thank you. We're going for now. We shall come again. Thank you. Bye.